إن الحمد لله نحمد ونستعين ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا له من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته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 asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. a fi ọpẹ́ fún ọba adẹ́dà tí ó ṣe àkójọpọ̀ wa ní ìrọ̀rùn kí ọba adẹ́dà kó gba lẹ́sìn lọ́wọ́ wa kó dẹ́ ṣe ní sábàbí oríire ayé àti ti gbangba ọjọ́ bindal kiyam ní ayé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn bàbá tó jẹ́ sahabi ó fẹ́ fi ọmọ rẹ̀ lọ́kọ ọmọ wa ní kọ́kọ́ kó mú òun lọ sí ọ̀dọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́làm náà kóun ó mọ ìwọ ọkọ òun lórí òun kóun ó tó mọ̀ bóyá ní tí òun á tara ni àbí tí òun lè tara bàbá rẹ̀ dẹ̀ gbà fún un wọ́n mú lọ sí ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ṣókí ọ̀rọ̀ ló máa ń sọ ọ̀rọ̀ tẹ́ pé tó bá jẹ́ ṣọ́ni ṣókí ìtumọ̀ rẹ̀ yóò máa lọ yóò máa lọ ni òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam wá sọ yìí pé ọmọbìnrin ìbéèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam ó ní kí ni ìwọ ọkọ òun lórí òun òjíṣẹ́ lọ́sọ̀lá ọ̀sọ́làm ni tí gbogbo ara rẹ̀ bá jẹ́ egbò ní ọkọ tó wá ń ṣe ọyún yẹ tútú láti òkè délẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí panlá láti òkè délẹ̀ yẹn èyí tó kéré jù nínú ẹ̀tọ́ ọkọ rẹ lérí rẹ ò tí mọ́ ọ. arábìnrin ni mi lè ṣe é òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìláàmù sọ fún bàbá rẹ̀ pé fìlẹ̀ nínú kitabu targhib wa tarhib ti imaamu al-Mundhiri tírà yìí àwọn nǹkan tí ọba adẹ́dà gbà wá níyànjú pé ká ṣe káfílẹ̀ bá jèrè láyé àti gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ kíámà àwọn nǹkan tó kì wá nílọ pé ká má ṣe torí ká má bàa rí bínú rẹ̀ láyé àtijọ́ gbẹ̀ndẹ̀ kíámà. ntí ó fún orúkọ rẹ̀ àkọlé hadith ni mi ìfẹ́ lọ́kọ bó ṣe gbé wá ní tó ń túmọ̀ sí wípé kí anybody lóbìnrin kó tó sọ wípé ah, kí ni wọ ọkọ lórí aya lẹ́yìn pàtàkì n tó máa mú rọrùn fóbìnrin ó ní ní abala tí ọkùnrin alukólókò wọ́dún ìṣesí àti ìlẹ́sìn ìwà àtẹ̀sìn ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ yìí pé ìdájá àkùnrin man tardawna dinahu wa khuluquhu fankihuhu téèyàn bá wá sọ́dọ̀ yín tí ẹ yọ́nú sí ẹ̀sìn ẹ̀ àti ìwà ẹ̀ ẹ fún lọ́mọ tó ní wípé kí ni tí ó bá ní ẹ̀sìn tó níwà kàràn tí òun ó máa fi hamá ẹ̀tọ́ tiẹ̀. E yóò fẹ́ fún obìnrin ní ẹ̀tọ́ tiẹ̀ yóò dẹ tiẹ̀ kò ní fara ni obìnrin yóò máa ràn lọ́wọ́ láti jẹ́ kí n tí ó jẹ́ ẹ̀tọ́ obìnrin yìí fún òun kó lè bá a rọrùn láti ṣe masalan òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó mú àwọn àlàyé wa tó pọ̀ lórí eléyìí ó ní khairukum khairukum li ahlihi wa ana khairukum li ahli ẹni tó dáa jù nínú yín òun ló tó dáa sí àwọn ará ilé rẹ̀ èmi ni mo dáa jù sáwọn ará ilé mi nínú yín látara pé kí gbogbo àwọn aṣẹ́ ẹnu ilé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá mọ́ máa ń ran àwọn ìyàwó ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe kì í ṣọ̀ràn yàn fún o kì í ṣọ̀ràn yẹn ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹni tó jẹ́ pé kì í yẹn lé lórí tóun náà ń ṣègbìyànjú ìfóbìnrin kó ya pápá ń dúdú tó òun náà ronú pé ah ntọ́ jẹ́ ẹ̀tọ́ tòun kóun ó mú wa ní kíni ní tán à ìtẹríba fọ́kọ ìgbọ́rọ̀ sọ́kọ lẹ́nu tí ọmọbìnrin tó náà bá ń ṣe pẹ́pẹ́ǹfúrú níwọ̀ntúnwọ̀nsì tó yẹ kó ṣe fọ́kọ tó bá jẹ́ ọkọ tó lẹ́sìn tó níwà òun náà mọ̀ wípé á ọmọbìnrin yìí àmánà ló jẹ́ sí òun òun náà òun náà ṣègbìyànjú láti ṣe kíni láti tẹ̀ fún un àwọn kan nínú àwọn afáàmọ́ sọ pé la khayra fi nisa obìnrin kan ọ̀sẹ́ kan bá ṣe fẹ́ tuni wàlá sabru anhunna àwa ní sọ pé torí wọn ọ̀sẹ́ kan yẹn fẹ́ àwò la yaglibna al-karima wọ́n máa ń fojú ẹni rẹ́rí màbó wọ́yẹ́gílébùhúnà lẹ́yìnmọ̀ ẹni burúkú máa ń fojú àwọn náà rí màbo ṣùgbọ́n àwa o kún karima magloban jẹ́ ẹni retí obìnrin ń fojú rẹ̀ rí màbo má jẹ́ lẹ́yìn ghaliban má jẹ́ ẹni burúkú tí ń fi ojú obìnrin rí màbo ẹni rẹ̀ máa ń ran obìnrin lọ́wọ́ ni. obìnrin rẹ̀ ó máa ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu pàápàá jùlọ a gbọ́dọ̀ gba nǹkan kan ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣẹ̀sìn nínú àwọn obìnrin ẹ̀ta horo ni wọ́n ọ̀kọ̀ọ̀kan èjèèjì nínú ilé tí wọ́n ti jáde ó lè jẹ́ pé ẹlòmíì taari tó ń lo hijab ní gbogbo inú ilé wọn o ò nìkan ṣoṣo náà ọkọ rẹ ni ìyá rẹ ọkọ rẹ ni bàbá rẹ̀ ó ní ẹ̀gbọ́n rẹ ó ní ẹbí rẹ ó ní ọ̀rẹ́ rẹ ó ní gbogbo ẹ ẹni tó ní láyé náà nìyẹn tó fọkàn tó bá di wípé ẹnìyẹn wá jàǹbá rẹ kí la rò pé ó ṣẹlẹ̀ ayé ó dàrú adẹ̀lẹ̀ rí nínú ọ̀gọ̀rọ̀ àwọn ọkùnrin náà tó jẹ́ pé òun náà òun ló yanjú òun nìkan náà ni a máa gbọ́ tí àwọn òbí mi sọ pé ah ẹ̀yin náà lẹ ríra yín tẹ́ fẹ́ra yín gbogbo ẹ bá ṣe rí ẹ ṣe ra yín ló fi jẹ́ wípé àjọṣepọ̀ láàrin lọ́kọ láwọn tí wọ́n bá láwọn gbàgbọ́ yìí ó pàtàkì gan láti má jẹ́ kí ó boil out tí ó fìdí wípé àwọn tí wọn ò lágbọ̀ọ́yé bí ó tiẹ̀ jẹ́ pé àwọn ẹbí wọn ò fi ní rẹ́nu ọ̀rọ̀ dá sí pàtàkì yẹn ó pàtàkì gan kí ló wá máa ń jẹ́ kí yìí kó rinlẹ̀ ìmọ̀ both sides. ó lè jẹ́ pé tíra kan ni wọ́n gbé sáàrin wọn tí wọ́n máa kà ní gbogbo gbà èyí tí ó lè jẹ́ kélé ìyẹn jújù ó ní tíra àtọkọ́ máa lò fún gbogbo wa náà ni Al-Qur'ani Karim ìmájọ tọ́ ìmájọ wá ìtumọ̀ rẹ̀ ìmájọ wá bá a ṣe máa lò ó tá a fi ní jẹ̀bi níwájú ọlọ́run ọba ní gbogbo ní níjọ́ alikiyama kì wá ṣe ẹnìkan yóò wá pàtàkì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká máa invite àáfàá wa láti ta kó bá wa sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìbá ti ń fẹ́rí nínú ilé misunderstanding máa ń ṣẹlẹ̀ because marriage itself is the ibada in fact one of the fundamentals of ibada because The Prophet sallallahu said, when a servant gets married, the servant has fulfilled half of the way of life. So let the servant be full of fear of Allah subhanahu wa ta'ala for the other half. In order to ensure this, the two, the couples have to base their relationship on fear of Allah, and this cannot be without them looking for knowledge. Knowledge of the Quran, knowledge of the Sunnah of the Prophet ﷺ, the practices of our righteous predecessors, the Salaf and Salih, and uh, making these the existence of the family itself based on that in order to create a new social order in their environment. You find that majority of the people in the society may not tend towards this, but it is imperative that the family have to create a new social order with their relationship. Because everyone has come from a family if you have a very good education from the family level, by the time you go out, you look for people of the same orientation, and that will spread. That is it. That is why the issue of marriage, the relationship between the husband and wife is very important. But principally, it has to be based on knowledge. You have, it has to be knowledge based such that the older you are in, in the relationship, the more learned you are also as regard affairs of life, such that the younger ones later will be able to fall on, back on you. That is very important. Any relationship which is not reflecting this is a failed relationship. It's very important. Now, and um, so you have to define your goal as a couple. You are now that you are a Muslim, you are Muslims. Uh, you have to make your relationship a means of furthering a better understanding of Islam between the two of you, giving your children a good Islamic education that is producing righteous children so that whatever be their professional cause, they are represent, representation of righteousness wherever they go. Understanding of Quran, Sunnah of the Prophet Sallallahu understanding of who they are as Muslims. They must know that they are different from others, every person. Rather, they are to be exemplary in whatever they do and wherever they are. It's very important. The couples must have to know this. So, and they have to work fervently, conscientiously, to make sure that this happens. Be the product of the marriage, be doctors, engineers, accountants, educationists, or anything of that. No, that's not what is imperative with that must be righteous doctor. A doctor who has a righteous understanding of life, who knows that is answerable to who? Allah subhanahu wa ta'ala. And we are all answerable to Him. And that is why you know, the relationship between the couples, we should not eh, think of it as being mundane. No, it is spiritual. When things occurs, even if there is disagreement, you first of all look what is the Islamic solution to this situation first. You look for Islamic situation solutions to the problems. May Allah subhanahu wa ta'ala reform us and make us source of reformation of our society. Now. Um, ká tó máa lọ, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣáà ti restrict ara wa sí um, first rule tàbí pílà yẹn. Káwọn ọkùnrin kan máa exceed pílà yẹn for whatever reason. Káwọn obìnrin náà ká lè jọ ká sún sọ́wọ́ ẹ̀yìn yẹn, ó lẹ́gbẹ̀ẹ́ tí yẹn ń coach sàpá bíbáyìí. Ẹ jẹ́ ká sún sí ọwọ́ ẹ̀yìn yẹn. Káwọn obìnrin from ibi pílà yìí lọ sẹ́yìn nìkan occupy so that àwọn ọkùnrin alẹ́ ráyè jókòó tábà àwọn táwọn mẹ́yìn ẹjọ́ jẹ́ ká sún sí apá bí àyè sì wà ní ọ̀dọ̀ àwọn obìnrin dáadáa ẹ̀nà mú sọ yìí kí wọ́n sún sọ́dọ̀ wọn káwọn obìnrin sún sí ọ̀hún yẹn káwọn ọkùnrin lè rí ibi sún sínú ìyẹn ní then aging. simple instruction <laughs> with conspicuous faces mo ti sọ pé ní ìsìn bí àti ìkú omi tàwa o yẹn tí mo máa fẹ́ ní pé kájọ́ kíkiri wà as practical as, as possible and I'm going to try and reflect that on the second question tá a máa béèrè bó ti sọ kílẹ̀ ìsìlẹ̀ mi jẹ mẹ́ta àdè ìsìlẹ̀ níbo tó dìde fún mẹ́rin. àdè lọ ají. àdè máa ní problem one ní problem one ní omílẹ̀ ìlà. ìfúnpọ̀ dẹ̀ ju eléyìí lọ ní hajj àdè gbọ́dọ̀ ṣe é sọ excuse me eh? láti fi orúkọ mọ́ra wa. sẹ́ni ẹja torí ọlọ́run ọba ká fìpayọ́ ọlọ́run kún gbogbo ń tàn sí i àlẹ́ ah, anybody nípa ìyá ọlọ́run but ká máa bára wa láàyè tó bá rí báyìí níbí láwa tá a múra wa tó yẹ ká máa tijú ra wa báwo ló ṣe fẹ́ rí pẹ̀lú ọkọ tá a gbé sílé pẹ̀lú ìyàwó tá a gbé sílé kí nǹkan lè létò ní kò sí ohun tó ní anybody lára pé everybody jókòó kọ́ máa yí sọ́ọ̀tún yí sósì máa ọkùnrin máa fara gbóbìnrin ṣùgbọ́n lọ́hùn lọ́hùn ò fẹ́ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ láṣetí àti demarcate kini ẹ̀ bó ṣe wà bó ṣe nígbà ẹja sún sẹ́yìn ayé sì wà ń bí ìṣe ayé ní gbogbo wíwà yìí káwọn obìnrin sún ká má kọjá pílà yìí síwájú àfóbìnrin kankan bí bẹ́ẹ̀ láàdẹ̀ fọ́kùnrin kankan lẹ́yìn pílà yìí ìyẹn ní àwọn èèyàn sì wà ń bẹ̀ yẹn jọ ẹ bá sún ẹ bá bóyá ọ̀gbọ́ yorùbá please the women please let's move behind the pillar we don't want any female from this pillar to the front we also do not want any any man from this pillar to the back àwọn tó bá ń bí ẹja sún sínú ẹja sún sínú ẹsún sínú káyè lè gbà wọn yàn lẹ́nu ọ̀nà àyè wà ń bí ẹsún síwájú. ok wọ́n ní ẹsún sínú báyìí ẹsún sínú ẹja sún sínú báyìí. wọ́n ní àwọn obìnrin tí wọn ò bá tí ì márì ń gbé kànjọ kí wọ́n yọ̀ǹda wa káyè lè gba àwọn obìnrin tí ó ti wà nílé ọkọ so that kí ni a fi lè lọ nírọ̀wọ́ rọ̀sẹ̀ ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó láriwo lọ kó tiẹ̀ láriwo lọ pàápàá káhàn sùn náà ni ẹsẹ̀ òṣà ń pariwo àwọn ẹwù ẹjá ṣe báyìí ṣẹ́ra wàtàwà láti bí sí bí báyìí ẹjá sún sí báyìí àti bí báyìí sí báyìí ká sún sínú báyìí ó yà wọn táwọn lẹ́yìn lẹ́yìn ká sún sọ wájú ẹjá sún ẹjá sún wọn kì í mú position mọ́sálásí ìmọ̀ mi ní position ẹjá sún síwájú ó yà. salamu alaykum. ẹ dákun fi sabilillah àwa tí àbá ìtì màárì lóbìnrin bíi tèmi torí ọgbọ́n mi. sóbìnrin ni wa. sóbìnrin ni wa. ọlọ́run má sèmi lóbìn. ẹ̀yàn lè tọkùnrin wà náà tó sì máa wọ ọbẹ̀ yìí. sika nwa spika wà lókè lọ́dọ̀ wa tẹ́lẹ̀ ẹ̀ àkàrà máa gbọ́ ẹjọ́ ẹjọ́ ẹ má wọn fi kò tí sẹ́ni kankan tó fẹ́ dìde torí tọ́ ah, náà agbègbè ah! wọ́n ní náà àkọ́kọ́ náà ó ṣe é ṣe it's not impossible kó jẹ́ pé a nífẹ̀ẹ́ ní pàtó ìjókòó yìí bá ṣe bá lọ yìí but ẹ jẹ́ káwa ọkùnrin táàtì níyàwó ilé àbí táàtì ìmárì ká lọ sí òkè kó lè rọrùn àwọn obìnrin tí ò bá ti ìmárì kí wọ́n lọ sí ọ̀dọ̀ wọn lókè wọ́n á máa gbọ́ ogun tá ń sọ torí pé táwọn tó bá ti márì bá dé kán lè ríbi jókòó sí because àwọn gbọ́ngbọ́n lọ́rọ̀ yẹn kàn gbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n láwọn kan ń sọ ọ́n gbé ipò yẹnu pé eh, bóyá kí wọ́n lè mọ àwọn táwọn ò tí ìmárì láàrin àwọn kan lè máa dààmú àwọn kan lè máa fáwọn wàhálà tó ẹni ní gbé kì í ṣàníyàn anybody nìyẹn tó bá jẹ́ mọ́sálásí ìgbà ààyè tó yẹ pé ààyè tó méjì mẹ́ta bá a ṣe wáyé ni kò sí tó jẹ́ anybody lọ́wọ́ àwọn kan wà lẹ́yìn àwọn kan wà wájú ni so ìyẹn bẹ́ẹ̀ so kò ń ṣe intention mo ń sọ torí ẹlòmíì lè wò pé bóyá ohun tí wọ́n nílẹ̀mí tán ṣe fẹ́ ṣe nìyẹn èṣù kì í pẹ́ kó sáwọn èèyàn lára ìyẹn is not anybody's intention tó bá tiẹ̀ wá jẹ́ èròǹgbà bẹ́ẹ̀ náà ni ṣé wò fẹ́ lọ́kọ ni tó bá tiẹ̀ jẹun káti àásùn fún tán fẹ́ tán torí ẹ̀ ṣe náà ni ó dáa torí ẹ̀ náà ni ṣé wò fẹ́ lọ́kọ ni tán bá dẹ̀ kọlu sí ẹ̀wá ló ṣe kó ní lọ́tà lọ́nà so ìyẹn bẹ́ẹ̀ um, níbàámu tí àwọn uh, bàbá wa bá wa sọ. So, ẹjọ́ ẹjẹ́ ká vacate ẹnu ọ̀nà yẹn káyé lè gbà ẹjẹ́ ká sún síwájú ayé sì wà ń gbé yìí ẹ mọ́ ìṣẹ̀lẹ̀ bí a ta bá sún síbí bóyá máa fọ́ọ̀sì àwọn ọkùnrin láti sún sẹ́yìn àyè ló kúnlẹ̀ láàrin wọ̀nyẹn ẹjẹ́ sún síwájú dáadáa bí a fọ́ọ̀sì wọn láti sún sẹ́yìn ẹ sún síwájú ẹ wọ ẹjẹ́ sọ báyìí àwọn táwọn ń gbà yìí láti bí sí báyìí ẹjẹ́ dìde ká bọ́ sẹ́yìn ẹjọ kó lè létò ọkùnrin sálẹ̀ yìí ẹ̀yin oṣù obìnrin ẹ bá dìde ẹ bá dìde wọn lè ṣe bí obìnrin yẹn dìde ẹ bá dìde ẹ bá dìde ẹ bá bọ́ sílẹ̀ yẹn a lè rọrùn. níbàámu alákọ̀ọ́kọ́ tí wọ́n ti bá wa sọ yìí the second question uh, the second problem tí wọ́n mẹ́nubà tí mo dẹ̀ máa try àti jẹ́ as practical as possible ní pé wọ́n ní lack of organizing family talim in the house eh, n pé kò kí ń sábà sí ìdánilẹ́kọ̀ọ́ ní àwọn ọmọ ilé wa lẹ́wọ́n ó máa ń rọrùn lọ́pọ̀ ọgbà pé ká máa sọ fáwọn èèyàn ká máa gba àwọn èèyàn yànjú pé ẹ máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ nínú ilé ẹ máa kọ́ àwọn ìyàwó yín ẹ máa kọ́ àwọn ọmọ yín tó bá dẹ̀ jù pé àwọn náà lọ́rọ̀ ní kí ó mọ́jọ́ kọ́ lọ bóyá kọ́kọ́ wá kún ìrìn ẹsẹ̀ tí ò bá dẹ̀ tijú tó bá lè tẹ́tírà sí wájú ìyàwó ẹ̀bí àwọn ṣe ìṣẹ́ bẹ́ẹ̀ example wa some time ago kí wọ́n ṣe bẹ́ẹ̀ kó lè rọrùn ṣùgbọ́n irú eléyìí sáà ní abala ti tààlìmì yìí ọkọ̀ tó jẹ́ pé eh, iṣẹ́ bójú ojú mi ló máa ń ṣe ó ní ìgbà táwọn ọmọ máa ń fojú kàn láàrin ọ̀sẹ̀ bí atọ́mọ kan bá jí ló bá lóun fẹ́ tọ̀ <laughs> wọ́n ní iṣẹ́ ti mari ni. ó ti mari. mi gbọ́. ẹ kí mbẹ yẹn ẹ kí tẹ̀híyà mbẹ yẹn ẹ fẹ́ ṣàlùwàlà ẹ bá pí ọ̀tá ẹni mo ní kẹ́ bá pí ọ̀tá kan mbẹ yẹn. <laughs> <laughs> so ọkọ tó jẹ́ pé iṣẹ́ ẹbí ojú ojú mi ló ń ṣe aago márùn-ún kì í ló bẹ́ẹ̀ lómi ilé mo ti rí kan some days ago tá à ń sọ̀rọ̀ wá ní pé aago mẹ́rin ò kí ń lọ báwọn bí aago mẹ́rin aago mẹ́rin kọjá làwọn ti bẹ́ kó lé bọ́dẹ̀ ṣe máa ń ṣe lójoojúmọ́ nìyẹn weekend nìkan ló máa ń yàtọ̀ ẹlòmíì kẹ̀rẹ́ weekend ẹ̀ bí weekdays náà ni weekend náà máa fi lọ bí iṣẹ́ ìmí ìyàn lè pe láago méjìlá pé kó máa bọ̀ bí iṣẹ́ sìn sìn sìn sìn pé nǹkan kan wà tán láti sáré sort out meeting wà tán láti sáré ṣe so irú ẹni dá èèyàn tó yẹ pé wíwà ń lé ẹ̀ ó wà muhaddad báwo ni wọ́n ṣe fẹ́ ṣe ìyẹn ní èjì ẹni tó jẹ́ pé ìyẹn tòun ti pé ó ti ẹ̀ mọ́ ohun tó fẹ́ kọ́ wọn ẹlẹ́ẹ̀kejì tó bá dẹ̀ máa dé lálẹ́ ilẹ̀ àti ṣú ìyàwó fẹ́ ṣàṣàmẹ́ntì fáwọn ọmọ ó fẹ́ wẹ̀fẹ́ léyìí ó lè fẹ́ fẹ́ lé lóúnjẹ ó fẹ́ tọ́jú ọmọ ó fẹ́ fọmọ lọ́yàn bẹ́ẹ̀ so ohun gan tó bá lóun ti ń jókòó tó ń jẹun ibẹ̀ ló máa sùn sí báwo náà ṣe fẹ́ ṣe àwọn nǹkan yìí tó máa fi wà practical ẹlẹ́ẹ̀kejì ẹni tó jẹ́ pé in tó mọ̀ nǹkan islam kò ṣe bẹ́ẹ̀ tó nǹkan débi pé máa lóun fẹ́ fi kọ́ èèyàn kò mọ nǹkan tó tó tó máa tóun fẹ́ fi kọ́ ìyàwó irú ẹni báyìí báwo ló ṣe fẹ́ ṣe tó lè jẹ́ pé iṣẹ́ tó ń ṣe kò gbà láàyè kó lóun fẹ́ lọ ẹ̀rọ sí ilé kéwu olójoojúmọ́ àbí ilé kéwu oní weekend bí a torí ìdí kan àbí torí ìdí mi báwo ni wọ́n ṣe lè ṣe láàrin ní abala uh, organizing family talims in the house. quality time téèyàn lò ló pàtàkì tó bá jẹ́ pé thirty minutes náà jọ lò kẹ́ẹ̀kọ́ nǹkan tuntun ni tó jẹ́ change ìgbésí ayé yín a lè wà pẹ̀lára wa fún gbogbo ìgbà most especially àwọn ọmọ ìyá wa tó jẹ́ pé ìdáradà the medical doctors tàbí wọ́n ń ṣiṣẹ́ nílé àwọn ilé epo tàbí àwọn ibi iṣẹ́ tó jẹ́ wípé ó ń gbàsìkò tó pọ̀ ní tó pàtàkì ó ní quality of time time téèyàn nìyẹn bá a ṣe lò sí ó kéré tápò a rí àwà bíi márùn-ún láti fi sinmi àti àti fi mójútó ra wa àtẹ̀bí nínú àwà mẹ́rùn tá a fẹ́ fi rìláàksì àwà kan nù rẹ̀ ká má ṣaláì lò láti ní àlékún mà bá ṣe lọ síwájú tá a fi súnmọ́ ọba adẹ́dà sí eléyìí pàtàkì excuse mi wípé àjíràárọ̀ àtètèdé ọmọ ìṣẹ̀ṣà kò ṣe excuse fún yà torí pé kí ni téèyàn ò bá mójútó ara rẹ̀ yóò máa gbẹ yóò gbẹ lọ́kàn yóò gbẹ níṣe sí látara bẹ́ẹ̀ kò ní sí kankan lára rẹ̀ mọ́ kó tó wá mọ̀ ọwọ́ ti bà á ìyẹn ni wípé kò ní kò ní jọ mọ́ adẹ̀gbọ́dọ̀ jọ gbogbo ibi tí gbogbo bẹ́ẹ̀ environment bá ṣe rẹ̀ lè wù because níbi iṣẹ́ gan hour time láti kírun bó ṣe lè wò kó kéré tó àwa time láti kírun a ní time láti fi jẹun kò síbi iṣẹ́ yìí ṣe bó ṣe lọ́jú pọ̀ tó a jẹun kò síbi iṣẹ́ yìí ṣe lọ́jú pọ̀ tó a ìzara wa kò dẹ̀ síbi iṣẹ́ yìí ṣe lọ́jú pọ̀ tó wọ́n fún wa ní time láti lọ sinmi time management yìí láti slot bí ìtẹ̀síwájú ó ṣe bá ẹ̀sìn wa ó pàtàkì. excuse me pé yan ọ̀rá yẹ kò sí àyè wá èèyàn kírètì àyè ni bó ṣe léwu kó lọ́jú tó pọ̀ tó ó lè má tó béèyàn ṣe fẹ́ ṣùgbọ́n èèyàn wá àyè fún un out of maybe tó kù fún yàn nínú àyè kò ju bí five hours lọ nínú five hours yìí at least one hour nù rẹ̀ ká fi wá ìlọsíwájú fún ẹ̀mí ẹni kó fi ká fi ní sísúnmọ́ náà wá àti mímú àwọn fámìlì wa náà súnmọ́ náà ọba ìyẹn pàtàkì láfikún sá torí mò ń forí ro kí ló lè máa jẹ́ problems láwọn abalabẹ̀ yẹn now ẹlòmíì lè wà tó jẹ́ pé ó lè ní time tó ń bá lóhun ráyè sí bí alálẹ́ tó dé ni bí ní weekend ni ó lè jẹ́ lálẹ́ tó bá dé tó bá ní káwọn tí èlò 30 minutes ìyàwó lé ní ah, àbọ̀bálágbájá ẹjú jọlẹ̀ ẹjọ́ wàhálà ìtì pọ̀jù látàárọ̀ mo ń ṣe mo mọ̀ mo ti kódà mo ti lọ sọ́jà mo dáná so ó ti rẹ̀ wọ́n ẹjẹ́ kùn sí mi kó dọ̀la. nínú rẹ̀ náà wọ́n ń súnmọ́ra wọn. gbogbo ohun tí èèyàn bá fẹ́ ṣe èèyàn máa ráàyè fún nínú àwọn àsìkò yìí wọ́n ń súnmọ́ra wọn nínú àwọn àsìkò yìí wọ́n ń jẹun nínú àwọn àsìkò yìí wọ́n ń relax sọ yìí wọ́n ń relax but tó bá ti di wípé ká wá ẹ̀kọ́ sísúnmọ́ lọ́wọ́ báyìí làmú wá wà wí. mi ò báyà i understand the term sọ but àwọn kan dáadẹ̀ sí gbọ́dọ̀ wá school fún ni torí tó bá ti di pé àwa school fún yóò fara ba èyí tó pàtàkì jù nígbèsí ayé wa ó ní kí ni ẹ̀mí wa tó bá rẹ̀ ti fara ba ẹ̀mí. E yóò ó ti fara bàgbésí ayé gbogbo ẹ wà á dojúrú ló fi jẹ́ time management yẹn bó bá jẹ́ pé hour kan péré la ní nínú twenty four hours yìí ká mú ṣìlò ká lò dáadáa ó ṣe thirty minutes míì gbà míì gan ó pàtàkì but pé ká wá fúnra wa ní excuse pé kò sáyè kò sáyè kí gbogbo ẹ wá digbẹrẹ fún un ẹni títí ẹ̀ bá rí bẹ́ẹ̀ ó ti kú kó tó kú o òdodo lẹ́nu ẹni tó wá jẹ́ pé n tó mọ̀ ní kéwú àbílẹ́sìn kò tó nǹkan tẹ́gbẹ́ kùránì gan ó sì ń rọ́jú àti rí ìkàyànjú ni débi pé tó bá dóhun ti ẹ̀fẹ́ ń tóhun ti gbọ́ kóhun máa sọ fún ìyàwó ó sì sọ ó lè ṣègbè fúnra wọn ṣé ń tán sọlẹ̀ ń sọ yẹn àbí kí àwọn tó máa gún kẹ́sẹ́ pé báyìí lẹ́yìn sọ̀rọ̀ bí kí ní báyìí ẹjẹ́ lọ kí lè àbí kó máa kóòtì ọ̀rọ̀ kó ní gẹ́gẹ́ bá wọn fọ ní ṣé ń tọ́ sọ lẹ́yìn sọ yẹn ẹ̀yìn àbí kó sọ pé ẹ̀yin ò mọ̀ kàbí àfàlàgbájá ẹ̀yin ò sọ bí àfàlàgbájá ọkọ̀ afẹ́. so irú ọkọ báyìí báwo ni kó ṣe ṣe láàrin ẹ̀sà. kó mójútó ara rẹ̀ torí pé tó bá jẹ́ pé bí iṣẹ́ ni wọ́n ti fún challenge báyẹn wàláì yóò tó bí ṣe túnṣe sọyìn lọ́la tó bá jẹ́ pé bí iṣẹ́ ni tí promotion rẹ̀ tó dá lérí yẹn tàbí increment ní sálárì rẹ̀ dá lé wàláhì yóò wá nǹkan ṣe sí kó wá nǹkan ṣe sí eléyìí náà torí wípé àlìjẹ́nà rẹ̀ ní tí fi ń pàǹtẹ̀tẹ̀ o irú obìnrin bẹ́ẹ̀ jẹ́ sáà lọ́ọ̀kẹ́ ó ní kó ti sírìn babalágbájá ẹ̀já wá ẹ̀já wá síkò ẹ̀já wá síkò but obìnrin tí àdánwò báyẹn bá kàn kó má kẹrẹ láti má tẹ̀síwájú adékèsì hmm, àwọn ọmọ bíi márùn ètò kéré jù nù wọn ó ti hakuran di ìdajì gbogbo àwọn yòókù ti parí wọn ti hakuran gbogbo àwọn yòókù ti hakuran ṣùgbọ́n tẹ́ ẹ bá rí ọkọ subhanallah halikiliya la yakadu an yura fihi athar din. Eh, èèyàn ò ní fẹ́ rí ẹ̀sìn kankan ní ara rẹ̀ àwọn èèyàn wá wọ pé subhanallah ọ̀kan nínú àfáàní ah, ìwọ ló bí ọmọ yìí ẹ̀rọ kan ni wọ́n ti ẹ̀ kọ́kọ́ rí ó ní wọ́n ṣùkú ọba kó wọn jáde èyí tó kéré jù lèyí ti ọmọ tí masha èèyàn máa fi wọn tọrọ ọmọ ah, wá ń bi léèrè báwo ni ṣe rí báyìí tí àwọn ọmọ rí ó ní màmá wọn ni láti ìgbà tí wọ́n bá ti wà lọ́mọ ọdún méjì sí mẹ́ta ni ó ti máa jẹ́ kí wọ́n há Quran débi wípé ọ̀gọ̀ọ̀rọ̀ ìgbà tí wọ́n bá ń wọ bí ọmọ ọdún méje wọ́n ó ti fẹ́ há Quran tán wọ́n ò lè wọ́n ò lè identify àwọn hurufu ńgbò bá wá yá tó bá ṣe tán tó bá há tán wọ́n yóò ṣètò ọmọ kan wọn ní alifun bá hàn gbọ́ bá wá wọ́n yóò ẹ mọ̀ bí wọ́n ṣe kọ́ ó wá ti di bíi ìṣesí tiẹ̀ nìyẹn wọ́n wá pè é pé iṣẹ́ tíyàwó rẹ̀ ń ṣe nù kí ni wọ́n wá ń mójú tó nínú ilé. a ní wàhálà àwọn lòun bá ká sà. ó ní wàhálà àwọn lòun bá ká wọ́n ní rárá wọ́n náà wá wàhálà àwọn lòun bá ká wọ́n ń ṣègbìyànjú mọ̀mọ́ ń ṣègbìyànjú lórí rẹ̀ ìwọ wà dé lálẹ́ ó wo movies ó ṣe gbogbo ẹ̀ irun gbọ̀n ní ṣòkòtò ní wọ́lẹ̀ gbogbo ẹ̀ ó kọ́ lápá kankan lára wọn kò tí ẹ̀ nǹkan ò ṣó lára rẹ̀ torí wípé ìyàwó kan jẹ́ wọn wípé márẹ́jì tí wọ́n máa ń fi family fún family yẹn ni wípé ẹ̀ àwọn tá a mọ̀ ní ló fi jẹ́ pé kọ́ há sí ọmọkùnrin báyìí lọ àjẹ́ bẹ́ẹ̀ ọ̀nà òtí ẹ̀ ṣe bí ẹ̀ ń papọ̀ wọ́n ṣẹ̀ ṣe wá sí fún un òun náà wá ń wo pé ah, abu wàhálà tó lọ́n bá o kì í ṣe bí ṣe bá wàhálà àwọn ká ni o ọ fọwọ́ ọ sọwọ́ pọ̀ mọ́ wọn ni ìwọ náà ọmọ ọmọ ọmọ tẹ̀síwájú kì í ṣe ti jíjẹ mímu yín nìkan ló fi wá ní improvement masha allah after a short period náà realize wàhálà wọn là ń bá ká lóòótọ́ ìyẹn fọkùnrin ara ẹ̀sìn náà ni tó yẹ pé ọkùnrin ọgbà aláàbálẹ̀ lórí ìstrọ́gù wípé jíjẹ mímu ìyàwó jẹ ọmọ jẹ ẹbí ẹ̀sìn ni tó jẹ́ pé ọkùnrin ó gbà ládá tó pọ̀ lórí ẹ̀ torí instant ṣẹlẹ̀ láyé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ́lá wọ́n rí ọmọkùnrin kan tó gbọ́n gbàrà wọn ni ah ìbádẹ́ lọ sí jihad tó bá lọ sí jihad yóò dẹ̀ kéré yóò gbà ládá yóò kéré òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ́lá mi ìsáré sókè sáré sódò pé kí ọmọ ó jẹ ìyàwó ó jẹ tẹbí tara yẹn náà ara jihad náà ni yóò gbalada yẹn náà mo fi jẹ́ pé atún àníyàn àwọn àdá gbogbo níta bá ń ṣe yẹn àdèmọ̀ṣe láti fi lé ti ọba adẹ́dà but pé ká má fàsìkò kankan lẹ̀ láti fi jẹ́ pé a tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìmọ̀ àwọn dáadáa obìnrin nìkan ọmọ ń yọlẹ̀ torí wọn ò obìnrin pé kó mójútó ọ̀rọ̀ ara rẹ̀ abẹ́lẹ̀ ìsàlẹ̀ sí pé kó wá mójútó rẹ̀ lómi ọkùnrin sì ní bùkátà sí pé máa ṣe sáì gbogbo bí wọ́n bá ṣe léwu kí wọ́n jiná tó supervision is necessary but ìwọ́n tó o fẹ́ supervise o ní nǹkan kan lọ́wọ́ mo sì bá a. so ọkùnrin tó bá ti ń gbé gbèsè ayé máa ń kọ́ mọ̀ pé òun ti fẹ́ẹ̀lì ọ hmm. pàtàkì bó ṣe léwu kó kéré tó èyí ò ní time. Ah tọ́ba lòun lè jẹ mímú lọ àsìkò ń bẹ tí ò ní gbádùn náà tí ó sì kì kí ló fẹ́ ṣe sí yẹn. so ká voluntary lè wá síkò fún ara wa ká má jẹ́ ó dìgbà tó yẹ pé àwa nílé sáré sókè sáré dúdú mọ́ tí wọ́n wá di bàbá tó yẹ pé ìgbésẹ̀ ayé rẹ̀ nígbẹ̀yìn ní sùpà ní ọmọ fi kà tàbí kókó inú ìwé ìròyìn ní ọmọ fi gbọ́ kò ní kankan ṣe láti fi ilé kún ìgbésẹ̀ ayé àwọn ọmọ lórí ti dáadáa eléyìí pàtàkì ẹ̀sìn ẹ̀sìn ń tà àgbà lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbàlagbà láti gbẹ̀sìn torí pé kí ni wọ́n ti pẹ́ lórí rẹ̀ wọ́n ti jìn sínú rẹ̀ wọ́n ti mọ ti mú tòde inú rẹ̀ láti gbàtà bá ti múra báyìí láti má pe gbogbo yẹn kalẹ̀ tá a bá pe gbogbo yẹn kalẹ̀ yóò di páfó nígbà tó bá yá ìyẹn pàtàkì kí ọkùnrin kan má sọ wípé torí pé òun lé jíjẹ nínú kọ́mọ̀ wá wásìkò fún ìmọ̀ oògùn ni bó ṣe lè wù kó kéré tó kó wá sí kò fún wọn àwọn ìyá wa tí wọ́n bá wà lé tó jẹ́ pé wọ́n mójútó lé wọ́n ní bùkátà sí ìmọ̀ ju anybody lọ torí pé kí ni àti rí ọmọ tá lọ́mọ àkọ́kọ́ ọkọ àti rí wọn àti gbogbo eléyìí fún tọba adẹ́dà ó ní ìmọ̀ tó rí kòrò tàmúlò ìyẹn pàtàkì sọmọrìlì sà pé kò yẹ kí ilé kọ̀ọ̀kan wà tí ò ní máa sí ìdánilẹ́kọ̀ọ́ bí ti wù kó kéré mọ́ either on a daily basis àti plan ẹ̀bẹ́ẹ̀ méjì bẹ́ẹ̀ mẹ́ta lọ́sẹ̀ yàtọ̀ sí pé àwọn halkọ̀ kò ní lẹ́sọ̀ ní sọ̀rọ̀ halkọ̀ general ni yóò kàn fún ọ ní direction báyìí ló ṣe yẹ ká ṣe o báyìí ló ṣe yẹ ká ṣe but ìmójútó ara ẹni gangan gangan ó pàtàkì nínú ilé tó yẹ pé wọ́n fi máa wọ́n fi máa regulate ara wọn. tó eléyìí táwọn ọkùnrin dẹni lábala kan táwọn obìnrin náà ń gbà ojúṣe wa ni láti pé kí ìdánilẹ́kọ̀ọ́ máa lọ nínú ilé wa tí ó tó bá fi lè wọ́ lábalábẹ́ yẹn àwa ni a ní wàhálà yẹn lọ́rùn ẹni tó bá dẹ̀ jẹ́ pé ìyàwó ẹ̀ kejì lọ tó bá jẹ́ pé ó lè ó tẹ ó rọ̀ lọ́rùn láti tẹ̀ síwájú ẹ̀ fáìn tó bá jọ máa lọ ké wá ń ta wá máa fi kọ́ wọn ní gbogbo ìlú ọmọ sínú ẹ̀ kó ṣàjẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ ó ń lọ nínú ilé tó dẹ̀ kó yàwó tó kó àwọn ọmọ mọ́lẹ̀. men a general in the army ọmọbìnrin tí wọ́n fún ọmọ tí wọ́n rí tí wọ́n rí pẹ̀lú kéwú lónìí alhamdulilah ọmọbìnrin yìí ní ẹ̀kọ́ tọ́ba bilérì tí nǹkan oṣù ọ̀bá dá kí n láti ẹ̀ ṣe àfáà ọ̀rọ̀ yín ó bí inú ọmọ yìí ò dákẹ́ wọ́n ṣàn tú àwọn question ń tú àwọn question ẹ̀rí ọkàn ń jẹ́ yóò pé ọkùnrin ní wàhálà yẹn tó bá lọ síta láàrin àwọn àgbàlagbà ẹgbẹ́ rẹ̀ àbẹ́rẹ́ ah, irú question tí ìyàwó ń bí wọn léèrè kí lọ́wọ́ á fi dá lóhùn òní ọ̀rọ̀ àwọn obìnrin nìyẹn àwọn ẹgbẹ́ rẹ̀ ó fi rẹ́ ni pé ah àáfàá ló gbé ilé aláìmọ̀kan ni wọ̀ ọkùnrin ò dẹ́ fẹ́ gbọ́rú nǹkan báyìí àkíránkú ló ṣe ó rí i pé àti jáde lọ lè máa wá ẹ̀kọ́ kó rọrùn lọ́rùn ó ní Hawa <laughs> ó kọ sísítà ẹ̀ ní ó ní wá kọ́ mi wọ́n ṣe wàá bẹ̀rẹ̀ láti pẹ̀pẹ̀lẹ̀ báyìí la ṣe pé àwọn harafi báyìí la ṣe pé kínní òun kò fi ṣe gbéraga àwọn obìnrin yẹn náà torí pé lẹ́kọ̀ọ́ lé kò fi ṣe gbéraga ó mọ̀ pé ẹni tó ń kọ́ yìí ó ju òun lọ àlùjẹ́ náà ń bẹ ní lọ́wọ́ rẹ̀ so òun náà fẹ́ kọ́ ṣe within short period of time arákùnrin yìí ó pick up torí pé fẹ́ ṣe ó pick up òun náà ló tún padà wá tún ọmọbìnrin yìí ṣe níbi tí yóò kù sí within some just a year or few months kó tó kó tó pé year òun náà ti torí pé ó fẹ́ ṣe eléyìí pàtàkì àti pé kò fẹ́ kí wọ́n gba ìmọ̀ọ́mù nulẹ̀ lọ́wọ́ òun. tọ́lá ní ọkùnrin tí máa ń fọwọ́ halẹ̀ nínú ilé tí ń ṣe tí tí ò ní mà tí ò sí ìmọ̀ ń bẹ̀ ọkàn halẹ̀ lórí asán òun ní kankan eléyìí pàtàkì ìmọ̀ òun ni máàmù ìmọ̀ ó ní mọ́ ẹni tó bá ní látẹ̀lẹ̀ kò sí ta fẹ́ ṣe sí kò sí. bọ́lá kékeré bá tí òjì pé ń gbélé lọ ní sábà ti síwájú pé kó kírun fún wa ọba àlè bí bàbá tó bí bàbá rẹ̀ lọ́mọ tí ọba lọ rùkú ṣáájú rẹ̀ lọ́bọ̀ yóò nírun. sọmọ ike ni mo máa tẹ̀lé èmi ó lọ sùn jáda tèmi ìlọ́kọ̀ orí bọ́lá onírun. hábà wà bọ́rọ̀ lé ayé náà ṣe rí nìyẹn tọ́ba lọ fẹ́ lò ó ní nílò sọ bí o ṣe wọlé láwọn sọ̀rọ̀ rẹ mo fi kẹ́ pé eléyìí pàtàkì a gbọ́dọ̀ sẹ́tù rẹ kò túmọ̀ sí pé o ṣọkọ mọ́ ẹ ẹ ọkọ sì ni ẹ wá jókòó torí pé òun á ń kọ́ ọkọ torí pé ọlọ́run nǹkan kan pọ́n ọlé ju tiẹ̀ lọ kò túmọ̀ sí pé ìwọ náà wá ti dọkọ là adáwọ̀ lọ́lọ́run fi ṣe fún so ìyẹn ò ní jẹ́ tí ọ̀ tí ọ̀ máa dá wàhálà rẹ̀ àlàárẹ̀. now uh, in addition sir yeah. for starters pé ok ó tiẹ̀ wá suggestion ni pé ok fún eh, bẹ́ẹ̀ bí general knowledge irú tíra wo wà recommended fún irú ìjókòó báyìí tó àti ẹ̀lẹ́jẹ́ basic thing kọ́kọ́ wá lè lọ prepare kalẹ̀ fún ṣe class. jùzọ àmà tọkọtaya ó gbọ́dọ̀ yẹn jù pé a ah, jùzù àmà wọn ti yanjú rẹ̀ láàrin ara wọn ààrùn mẹ́ta tí ìgbésí ayé mùsùlùmí dálé lórí òní kọ́mọ ọba adẹ́dà kọ́mẹ́sì islam kọ́mọ òjíṣẹ́ sallallahu alaihi wasallam àti ìwọ̀ta gbọ́dọ̀ lọ fún tí ò bá yanjú eléyìí láyé kò ní rí ojú nù sáré torí ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nù sáré náà ما ربك ما دينك ماذا تقول في هذا الرجل صلى الله عليه وعلى اله وصحبه وسلم ó pàtàkì kéèyàn yanjú rẹ̀ kó má kàn gbégbé sí ayé ẹranko kí ló lè bàgbàgbọ́ èèyàn jẹ́ kí ló lè mú yẹn kúrò nínú ẹ̀sìn Islam a máa recommend fún àwọn ọmọ ya wa kitab al-Akhdari pàápàá jùlọ torí introductory part rẹ̀ yẹn awwalu ma yajibu ala al-mukallaf tasihu imanu imanihi thumma ma'rifatu ma yusli bihi farda ainihi qayqami salat wa siyam wa tahara gbogbo báwọn wala yahillu lahu an yuakhir tawba. ويحرم عليه تلذذ بالنساء أو بصوتهن وكبر وعجب gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ìṣesí ni torí téèyàn bá ń kọ́ ìmọ̀ tí ò bá kọ́ ìwà pẹ̀lú rẹ̀ ìmọ̀ ní wúlò fún ìwà ni ó ṣáájú tí ìwà tó bá ti rinlẹ̀ ìmọ̀ ó wúlò so introductory party akitabul akhdari ó máa ń jẹ́ kí ó máa ń fọ ọkàn ó dẹ̀ máa ń fọ ìwà èèyàn nínú ilé kí wọ́n má Riyadu Salihin kí wọ́n jẹ́ kí kí wọ́n máa ń parẹ́ torí gbà níyànjú báyìí ṣe ikhlas báyìí pàtàkì mà bá ṣe mójútóra wa ìmọ̀ àmọ̀ yìí pé ọba adẹ́dà ń ṣọ́ wa ní gbogbo ìgbà gbogbo eléyìí kí wọ́n mójútó Riyadu Salihin usulu thalatha kí wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá ń tí ń bá lọ inshallah ìtẹ̀síwájú lórí àwọn nǹkan yòókù kí bá wọn bá wọn dá sí pé àwa náà bá wọn yanu sí fatuwa ọ̀dọ́ kọ́kọ́ pàtàkì gbé ha ó kéré yẹn nínú wọn yẹn pẹ̀lú jíjáde lẹ́nu ní bá a ṣe fẹ́ ká pè kó jáde lẹ́nu torí kíka Quran pẹ̀lú tajwid ọ̀ràn àyàn ni ẹni tí ò bá ka Quran pẹ̀lú tajwid yóò gbẹ̀ṣẹ̀ eré pàtàkì fún gbogbo fámìlì so Quran usulu thalatha riyadu salihin al akhdari kitab al akhdari kọ́kọ́ bídùn máa lọ gbà bídùn náà máa lọ máa gbà kó tó wá kíláàsì ni làákùn tó bá gbà kò ní sọ kọjá bẹ bẹ́ẹ̀ni wọn bá lè ti béèrè question tó bá jápa rẹ lọ bẹ́ẹ̀ni wọn fún time bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ rí ra lọ́dọ̀ àfáà tó ń sọ̀rọ̀. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ohun tí àwọn rí tọ́ka sí òun ni lack of sincerity and piety based on communication and, inter and um, inadequate interaction hmm. pé àìnípa ọlọ́run ọba tó lórí àwọn ìbára ẹni lò mo hmm. máa ń fẹ́ jẹ́ káwọn ọkùnrin fẹ́ máa ní tó nǹkan mọ̀ pé kí ní ìṣèlú rè wà á fẹ́ lọ pé rárá ṣé kíní kan ni á fẹ́ tó gbójúbọ̀ á fẹ́ tagídìbọ̀ ó fẹ́ juwọ́lẹ̀ nǹkan ni tí wọ́n àmà ó jò ìjọra ẹni lójú péyàn òjọ rẹ̀ lójú mi ni pé kó má ma yí ara rẹ̀ ìjọ rẹ̀ ni lójú wípé èmi lobìnrin ọ̀wà correct tàbí èmi lọmọkùnrin ọmọ kékeré kan wà correct ìjọ rẹ̀ ni lójú àwa ti ju ẹni tí wọ́n tí wọ́n ó ṣe báyìí sí lọ rárá kò possible. sallallahu alayhi wa alihi wa sallam ta ni wọ́n sọ kuraani kalẹ̀ fún. òun ó lead kùránì sí ló ṣe é ṣe ọ̀sà ọ̀fẹ́rì bó ti ṣe náà sọ́ra sọ́ra ṣe parí bó ṣe parí irun báyìí ó ní àfikún Ubay Ubay ò sí nínú jama ni torí pé Ubay ti ha Quran sórí ní ìṣẹ́jú òjíṣẹ́ náà sọ́ra àlọ́sọ́lá ó wà ní tí wọ́n ti ha Quran sórí ah, ìgbà tó rí pé ọ̀fẹ́ wa ò ṣe pé sí mi lẹ́nu sallallahu alaihi wa alihi wa sallam ó pàtàkì aṣẹ́wò bí ṣe yudhkar sheikh abdullahi adam ali lórí rahimahullah rahmatawasa wọ́n fẹ́ gbé kura níjọ́ kan wọ́n fẹ́ kò fẹ́ lọ ọmọ kékeré kan ló wá bá wọn corrected àwọn èèyàn wá rò pé bóyá àwọn fẹ́ fìyẹn pọ́n bàbá lé wọn ní kì í ṣe pé bàbá ò lè ka o bàbá kan kà bẹ́ẹ̀ ni bàbá ní kí lọ sọ wá. So, mo bá mọ̀ ọmọ kàkàkùkà ló sàn yẹn ẹ bá ń pẹ́ ọmọ yẹn wọ́n wá ṣàdúrà fún ọmọ yẹn pé ọlọ́run jẹ́ kí yúrù rẹ pọ̀ hada uwa, abuna fillah sheikh abdulaziz bin baz rahimahullah rahmatawasa àwọn ni mufti gbogbo mamlakilata abiy saudiya wọ́n sọ̀rọ̀ ní gbangba wọ́n quote hadith hadith yẹn kò fẹsẹ̀ múlẹ̀ nínú àwọn undergraduate tó yẹ pé ọmọ kò tí ì dàgbà lọ títí lọ sọ pé ah bàbá wa ọ̀rọ̀ tẹ sọ lẹ́ẹ̀kan hadith tẹ mú wá yẹn kò fẹsẹ̀ múlẹ̀ o àwọn kan yìí wọ́n fẹ́ máa ní wọ́n lára pé ẹ́ kí lélẹ́yìn sọ yìí bàbá gba mike wọ́n ní adúpẹ́ lọ́wọ́ ọba adẹ́dà níṣẹ́jú wa àti ní àwọn ọmọ kéékèèké tí wọ́n sọ pé hadith tá a mú wa kò fẹsẹ̀ nílẹ̀ ẹ̀yin wa ti dá níṣẹ́jú wa bó ṣe kọ́ lẹ́nu yìí kí èèyàn máa wò yí pé ah obìnrin kò lè tún ṣe káwọn obìnrin wa náà kí wọ́n ṣe pẹ̀lú sincerity kì í ṣe wípé mo tẹ̀ fẹ́ deflate ọmọkùnrin yìí torí yẹn náà wà ń bẹ̀ mo fẹ́ deflate ẹ̀ ìbádàn gbogbo ẹ̀ àfa ṣé zod ó ti di kọ́lọ́kọ́là ni kọ́lọ́kọ́là ti wà nínú zod ni kí ló ń sọ n tó lè mú eléyìí máa rọrùn jù ó ní free ọkọláya kí wọ́n fún ìpè lára wọn tá a máa ń tọ́ bá dé pé ṣètọ́jú orí ni tàbí ti kíní ta kíní ni ẹ̀ẹ́ ọ̀dẹ̀ lè fẹ́ ń tọ́jú ojú orí rẹ̀ tó jẹ́ kíní sọ tó bá ti di pé tọlọkọláya ti wọ̀ bàríà fún pé sí ń tà lè bára wa sọ yẹn ó ti break lórí ẹ̀yin tẹ́ ń rí òwò ara yín nítorí pé àwọn òbí rẹ̀ gan ò lè ṣe pẹ̀lú rẹ̀ mọ́ gbogbo ẹ̀ ẹ̀ẹ́rì ẹ̀ fún ìpè lára yín so with that carry it further kọ́mọ̀sì ń tẹ̀lé bára yín sọ kọ́mọ̀sì ń tẹ̀lé pé àkíyèsí ara yín sí ó pàtàkì torí pé kí ni kí àbáṣepọ̀ yín má bàa di ìbálẹ́jọ́ burúkú fún yín ní gbangbajọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà eré pàtàkì kọkùnrin má wò wípé òun dé lẹ́bù tó yẹ pé kò sẹ́ni tó lè correct ojú bu lélẹ́yìn ìjọra ẹni lójú ni ìmọ̀ bí n tí máa ba gbogbo iṣẹ́ jẹ́ kí ni kíbrù ìgbéraga àwa alágbájá sọ̀rọ̀ ẹ̀ ń dán ẹ̀ wá lá lá ọmọ kékeré tó jẹ́ ó ìwà ní jamia ó pe àkíyèsí sheikh muhammad nasir al-albani sí wípé hadisi kan wà tẹ sọ wáhà nínú tíra báyìí ẹ̀rí báyìí báyìí báyìí báyìí tẹ́ẹ̀tún sọ́ńbí báyìí ó mà takò ọba ẹni mùsùlùmí màá lọ tún yẹ̀ wò á rẹ̀ máa rí nínú àwọn mọ̀kàndínmọ́ tí wọ́n á ní á mo ti gbé gbági lórí ọ̀rọ̀ yìí ọpẹ́lọpẹ́ àkọ́dùkan nínú àwọn ọ̀dọ́ tó pe àkíyèsí mi sí bọ́rọ̀ Islam ṣe jẹ́ nù bá a ṣe tóbi tó bẹ́ẹ̀ náà ni a a easy láti bá lò pọ̀ sí bó ṣe kí mùsùlùmí ọjẹ́ nìyẹn lòṣìṣẹ́ lọ́sàá sọ́lá mi sọ pé hurima ala an-nar kullu lẹ́yìn sahel karibu minan iná ti dèèwọ̀ fún gbogbo ẹni tó jẹ́ wípé hayin is easy going lẹ́yìn soft sahel is very kó àwọn èèyàn mara kìí ṣe ni tí ó le inú ilé ni a ti kọ́kọ́ reflect eléyìí kìí ṣe pé ká jẹ́ kí nìhun nínú ilé lá kí àtọmọ àtìyàwó kí wọ́n má kí wọ́n lè bá wa sọ̀rọ̀ èyí ò gba starin lọ́wọ́ wa tó bá di pé final decision is to be made olúkálukú mẹ́rin tí ó ṣe final decision ó ní tani ọ̀gá the ọ̀gá at the top which is the, who's the husband the father so but ká má wàá wò wípé rárá kò sí ní ẹni tó lè correct wa yìí máa dá wàhálà ṣìṣe lẹ̀ ọgọ́rọ́ bí táwọn ọkùnrin dẹ̀ ti ṣiṣẹ́ nínú ilé nìyẹn torí tọkùnrin bá fa àyè eléyìí lẹ̀ pé ó easy láti come by gbogbo àwọn corrections obìnrin gan túraká àwọn ọmọ gan túraká tí ó fi jẹ́ pé àwọn kankan bẹ́tẹ́ pé wọ́n ó ṣe èyí ó tètè correct wọn kó tó di wípé ó dé level tí ò ní ṣe correct wọn ẹ ká má fa àyè gba ní faq nínú ilé ah, ẹ má jẹ́ ká fi ìwọ̀n hàn torí wípé tó bá tún lọ rí lẹ́yìn ìsẹ̀ rárá ó feel free láti ṣe anything tó bá need correction ká correct it ìyẹn pàtàkì now so uh, ní kọ́kọ́ kó rẹ̀rẹ̀ ńlẹ̀ kó má jọra ẹ̀ lójú láti lè gba àkíyèsí táwọn ará nulẹ̀ bá pèsè kódà kó jọmọ ló pè sákíyèsí bí ó ka Kùránì ó pè ó fi àyìn ó fi pé alifu àbó ó fi ha ó fi pé ha lárí ready àti gba correction from whoever it comes. dadi ẹ̀ẹ́dà baby my son okay báwo la ṣe kà so either ìwọ náà kàdá kì í ṣe ha kì í ṣe ha ni ha ni so from there etriti makharij al-huruf that has to be based on freedom and you know free association tọ́wá fi di pé ara kìnìún dé nínú ilé ẹ̀ẹ́ mẹ́jẹ ọgbọ́ àmúsíbà ni mùsíbà ni mùsíbà. ìgbà mísà àwọn bẹ́ẹ̀ látara irú problem tẹ́sọ yìí àti lè jókòó lọ́kọláya ní discussion ó máa ń ṣòro a máa pé kí ló ń fẹ́ báyìí sọ sọ̀rọ̀ iye tó ń tata lọ́dà ń sìn ni àbí iye tó ń tẹja kí ló ń fẹ́ bẹ́ẹ̀ sọ àbí ṣé machine tóun yí tóun táwọn ti parí àbí ìtàwọn install kí lóun kí ni táwọn fẹ́ discuss ó máa ń wà fẹ́lú mìíràn pé àwọn òun sábà àfi tó bá ti di ọ̀rọ̀ kí tinú yàrá kan. ó ti misplay the priority ẹ̀ ni. pé òun pé bí ẹjọ́ ẹjọ́ chit chat yẹn pé kí làwọn fi kí there's no object of interest. téèyàn bá ti fẹ́ àwò yóò kọ ẹjọ́ yẹn tí ò bá mọ̀ tẹ́lẹ̀ yóò kọ yóò kọ wọn ọ̀ráyè ẹjọ́ yìí kò sí mẹ́wọ́ tí wá ẹjọ́ sí kó gbẹ́jọ́ sílé kó wá táàmù fún ẹjọ́ yẹn no doubt tí ò bá fi táàmù lẹ́fẹ̀ẹ́ ẹjọ́ yẹn ọ̀ràn ni ọ̀ wá rí táàmù fún bò báyà Musiba. nítorí ìṣẹ̀lẹ̀ ń gbogbo gbani nítorí ń bí nítorí sọ yẹn kò fi táàmù lẹ́fẹ̀ẹ́jọ́ ó wá dá ọ̀ràn tó jẹ́ pé àwọn wàá rán látẹ̀yìn alcohol àwọn àràn wọ ìṣá tí ó bá ṣẹlẹ̀ lóò bá ro tó bá ro lé ní òró lọ́wọ́ àwọn tó máa tó máa ro. o lè má gbọ́ ò mọ̀ ń gbọ́ mọ̀ ń gbọ́ mọ̀ ń gbọ́ ẹ̀hẹ́ lẹ́sọ̀ ẹ̀ gbọ́ nǹkan kan wà á sọ fún mi bí màá ṣe gbọ́ ni. kó o di kúkúkúkú ẹ wọn náà mo rí i pé ó ti ṣe bí ẹ ń rẹ̀ yìí màá wá táìmù mi ó dẹ̀ mọ táìmù mi ó mọ táìmù tí wàá gbọ́ làṣẹ kò sí obìnrin tí ò mọ táìmù tí ọkọ òun fẹ́ gbọ́rọ̀ wọ́n ṣàjọ ń ṣe pọ̀ àbí kò sí obìnrin tí òun táìmù tí ọkọ òun fẹ́ gbọ́ so kọkùnrin náà wá wá táìmù tí òfin ní jẹ́ wípé n táwọn jọ ń gbọ́ yẹn yóò wá kò ní jẹ́ ní tí ó jẹ́ pé yóò strengthen relationship àwọn níwájú ọba ní nàìjíríà gbẹ̀ndà kíá ó pàtàkì. Um, jazakallah khair torí ọ present yẹ gan la èmi ò ráàyè fún yẹn sista wa ó ní àṣẹ mọ́yìnà ṣe rárá kùnrin èmi ò ní complaint tí gbogbo àwọn sista yòókù ní pẹ̀lú ọkọ wọn ó lè sọ pé ká lọ ṣe shopping fún àwọn ọmọ ọkọ̀ kan nínú àwọn ọmọ yìí hundred hundred thousand ní ó fún wa ó ní bọ̀t ní o jẹ́ mi kò ní táìmù fún wa kò dẹ̀ ní táìmù fún wa ní lóòótọ́ òun wá ń béèrè lọ́wọ́ mi ó ní kí ni wọ́n tún fẹ́ náà ṣèkì mo ní ó bí wọ́n léèrè ni pé kí ni wọ́n fẹ́ ìwọ ló jókòó ló bí wọ́n léèrè kí ni wọ́n ṣé mi ní kí n ṣe omi fọ̀ èmi náà ṣáàjì tèmi gbà náà gbàyà ló ṣe tó mọ̀ lọ́rùn àwọn ẹ̀ ṣèkì mo ní à jókòó bí léèrè kí ni situation amro basit ó ní nínú twenty four hours kó tiẹ̀ wá time bí ṣe one hour kan kó wá fáwọn káwọn jọ máa discuss bó o ní iṣu ṣe ń lọ káwọn discuss ọ̀rọ̀ wọn ó ní kí wọ́n àwọn ọmọ àbá tó ń kọ́ wọn take advantage yìí pé bàbá wọn ò ráàyè obìnrin dẹ̀ lóhùn wọn lẹ́nu ọ̀rọ̀ ń bẹ̀ ó ti ń affect ṣe sí àwọn ọmọ yóò dẹ̀ dá wàhálà lẹ́njọ́ wájú oníṣòǹgbọ́n five minutes péré ló ń wá time láti ṣe kínní àwọn tó rí yanjú ó ju ti days lọ later inshallah alkarim alhamdulilah ó wá wá time ó wá time kí ni mo fi mọ̀ pé wá time ní pé ìgbà tá a rí àwọn jazakallah khair mo ní wà á ń tẹ̀wé jazakallah khair. ẹ̀mí wa bọ́lọ̀ wọn bá ṣe dáa gbogbo nǹkan a gbọ́dọ̀ fún ní àsìkò níwọ̀ntúnwọ̀nsì tọkàn bá ti mẹ́rin á yóò lè kó bá ń tó pọ̀ pàápàá jùlọ ìfipá ìmúlẹ̀ láàrin lọ́kọ̀láya láti tẹ̀síwájú ní bí alkiyama wa ò ṣe ní dojúrú ó pàtàkì ó pàtàkì gan islam ò ṣeé ṣe láì nímọ̀ ìmọ̀ yẹn jẹ́ agbọ́dọ̀ wa bó ṣe lè wù kó kéré tó a máa wà á dẹ̀ wà consistent pẹ̀lú ẹ̀ tá a máa tẹ̀síwájú ní gbogbo gbà òfìjẹ́ pé gbogbo ń tá a bá fẹ́ ṣe agbọ́dọ̀ consult àwọn afa kí ni ẹ̀sìn sọ lórí eléyìí bó ló ṣe ṣàlàyé eléyìí nítorí máa sóhùn nínú ọ̀rọ̀ ó pọ̀ gan lẹ́nìkan ọ̀kan ní ọ̀sọ́kúsọ fáwọn ọmọ yóò dẹ̀ gbé wọn lọ yóò dẹ̀ gbé wọn lọ torí pé kí ni kò sí nǹkan kan tẹ́lẹ̀ kò gbọ́ nǹkan kan kò gbọ́ nǹkan kan yé eléyìí pàtàkì náà. now um, two things àkọ́kọ́ wọ́n ní ẹnìkan ó àbí ìkan lára bóyá ọkùnrin àbúrò mi mi mi tó jẹ́ wọ́n ló ń ṣe video recording ẹjọ ẹjọ stop video recording yẹn tó bá pẹ́ ni ẹ ṣì ń ṣe um, tó bá jẹ́ audio ni you're free to do that but for video recording ẹjọ desist from that based on àwọn prohibitions tó wà nílẹ̀. àwọn ẹ̀rí tó pọ̀ tó tako. tó fọkànbalẹ̀ ń pé kìíní something prohibited báyìí náà lè ní ẹ àwọn tó ń ṣe hajj ńkọ́ àwọn tó ń ṣe kíní kan àwọn tó ń gbé tó ń ṣe ti issue mi nìyẹn but káwa gan tí problem bá wà nílẹ̀ káwa gan má ti wá dákún ohun tó ti wà nílẹ̀ already à ń bẹ lọ́wọ́n kọ́lọ́mbà yanjú èyí tó wà nílẹ̀ ni so ká má ti wá complicate problems ara wa níwájú ọlọ́run ọba tàbá ṣe recording yìí tàgbé lọlé fine àwọn kan lè benefit from it but ẹ̀sìn yẹn sì wà nílẹ̀ for whoever did the recording kọ́lọ̀njọ́ kó ṣàmójúkó fún gbogbo wa then lẹ́ẹ̀kan tí wọ́n bá wa sọ̀rọ̀ lọ wọ́n rí pé ó dàbí pé ariwo ọ̀dọ̀ àwọn obìnrin yẹn ó ń tẹ́ ṣe bí ẹ ń ṣe lemọ́lemọ́ gbogbo ohun tó wà bí àwọn complaint táwa obìnrin tá a raise ń pé ó dà pé òun ló ń dá wàhálà lẹ̀ láàrin àwa àtàwọn ọkọ wa àtàwọn ẹbí wa òun ni àti ẹ̀ tí béèrè any question lọ́wọ́ àwọn ọkùnrin now our tá complaint yìí náà tó jẹ́ pàrọ̀ náà láwa the receiving end of our problems tó bá délẹ̀ àwa náà là tó tẹ́tí gbọ́n tí wọ́n bá wa sọ kọ́lọ̀njọ́ kó tún gbogbo wa ṣe. now ẹlẹ́kẹ̀kẹ́sà tí wọ́n mẹ́nubà wọ́n ní inadequate um, financial capability pàápàá jùlọ lọ́dọ̀ ọkùnrin torí òun ni ọlọ́run bá la Bukata ilé bọ̀ lọ́rùn okùn tó máa ń sábà dá wàhálà alẹ́ n tó fílẹ̀ kò tó àbí kò tiẹ̀ fílẹ̀ pàápàá obìnrin ni ó ṣẹ̀ wá ihun tí àwọn ọmọ máa jẹ ohun tó máa ṣe ohun tó máa mọ̀ àbí kẹ̀ ìmíì tó bá di pé bóyá ó wà lọ́wọ́ ọkọ kò kò fẹ́ ṣe bẹ́ẹ̀ ń fẹ́ rí kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ ó wá di pé ọkọ ìyàwó ló wá ń gbé wá ń ràn lọ́wọ́ láti fi gbọ́ àwọn bùkátà yẹn wọ́n ní ọkọ míì a fẹ́ rẹpẹtẹ kalẹ̀ pé à ó ti da pé kán máa bá a lọ so wọ́n láwọn nǹkan yìí ó ń bí wàhálà. eré eré jíjẹ mímu ọwọ́ ọkùnrin ló wà tí ìyàwó tó bá múràn lọ́wọ́ wá sádàkà rẹ̀ tó bá lóhùn ò sádàkà òun ń ṣí ilẹ̀ ni kó àkáǹtì fún òun ó gbà lọ́wọ́ ọkọ òun ó lẹ́rìí tóró yá ni a kíní ìfẹ́ kò síbi báyìí ṣé kábàáyín di ẹ ẹ ṣètú wa padà létà kò burú ohun tí wàá bẹ̀yẹ̀ tó iye báyìí ni mo lágbára láti báyìí fi di o because n tó fún wọn tí wọ́n ní nítawọn ẹlòmíì náà fún wọn tí wọ́n ní ní tí wọ́n ṣiṣẹ́ fún tí wọ́n ní tí àwọn náà ní lọ́wọ́ tí wọ́n náà ní so ó súnmọ́ nígbà míì kó jẹ́ yí pé ó fẹ́ ogún sí wọn lọ́wọ́ ju ọkọ lọ adẹ̀rí ní ayé àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu ibn Mas'ud radiyallahu anhu ma ìyàwó rẹ̀ máa ń yọ zakat fún un àmọ́ instance wa bíi wípé <laughs> wọ́n sẹ́ndì mẹ́sẹ̀gì lọ sọ́dọ̀ òjíṣẹ́ lásìlá àrọ̀sọ́lá kò fẹ́ kí òjíṣẹ́ lásìlá àrọ̀sọ́lá mọ̀ ó mọ̀ pé ọkọ òun gangan ló wà involve ẹni tí wọ́n wá fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ẹni tí wọ́n rán ẹnìkan náà wà tó náà ní iṣu tó náà fẹ́ béèrè sí láti òjíṣẹ́ lásìlá àrọ̀sọ́lá ń béèrè títí títí ta ni wọ́n ní abdullahi ni abdullahi wo wọn ò ní choice wọ́n gbọ́dọ̀ sọ fún òjíṣẹ́ lásìlá àṣìlá abdullahi bin mas'ud ni ìyàwó rẹ̀ wá béèrè pé ṣé tí ìyàwó bá ní tó dẹ̀ yẹ pé zaka wọ owó rẹ̀ ṣó lè yọ zaka fọ́kọ òjíṣẹ́ lásìlá ni ó lè yọ zaka fọ́kọ ó lè yọ zaka sọ tí ò bá fẹ́ ni lọ́wọ́ ọkọ ṣé zaka ó sí tí ò bá rogún sí ìyàwó lọ́wọ́ ṣé yóò lè yọ zaka so possible bẹ́ẹ̀ bàtà uh, èyí tá a bá fi ṣe fi sabilillah kálá èyí tí ó jẹ́ pé aya náà yíyá ẹ̀ náà lè wá di wípé àbùn mm, yín létà gbogbo ẹ̀ náà torí ti ń bẹ láàrin wọn kò sí tí wọn ò ní lè gbà lọ́wọ́ ara wọn tó bá jẹ́ wípé wọ́n tó dáadáa. àjọṣepọ̀ wọn ti dánmọ́rán. ẹ̀tọ́ yẹ pé àṣepọ̀ wọn dánmọ́rán ló fi jẹ́ pé dídánmọ́rán àṣepọ̀ yẹn ló pàtàkì láàrin lọ́kọláya bá ń ṣe mọ yanyanyanyin tẹ́ ìsan náà ni tọ́ ọlọ́wọ́ bá san kò sí pé èmi ló sọ báyìí sàn à ó níní kára <laughs> èmi ló sọ báyìí sí ọ̀dà mi ìfẹ́ mọ́ là. ebi apá. mo fẹ́ mọ́ kí n tẹ̀ lọ́gbà lọ́wọ́ tá mi gan ó bẹ́tà ju e láàyè àṣẹ ok ọlọ́wọ́ bá san inshàlá. bẹ́yìn náà ṣe ń gbà bẹ́yìn ṣe ń gbà bẹ́yìn ṣe ń gbà náà alẹ́ mú wa ọlọ́run jà lè máa so but kí ọkùnrin máa wò pé torí pé ìyàwó ń ṣe àrànṣe kó wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ á ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀ aburú ńlá ló ń wá fún orí ara rẹ̀ ó fẹ́ bọ́ ara rẹ̀ kó fi ẹ̀rì bọ́ nìyẹn ewu dẹ̀ ni kò sí ọkùnrin tó ṣe ni ó là rahma ọba adẹ́dà ó ní yóò jẹ́ kó ní báraka ká ṣe gbìyànjú lórí eléyìí ká má tẹ̀tẹ̀rẹ̀ bó ṣe lè wù kó kéré tó ká sá àwọn eré pẹ̀lú ògùn ọba adẹ́dà ọlọ́run ọba ọdẹ fi ìbùkún sí i. ẹlòmíín sà wọ́n lè wò pé èwo ni ẹ̀ ń kọ́lẹ̀ ń kọ́lẹ̀ gan àtijọ́ kílẹ̀ ń kọ́ èló lẹ̀ ń kọ́ gan gbogbo ètò mi ti mú wá láti ọjọ́ yìí èló mi kọ́lẹ̀ gan. gbogbo ètò ti mú wá responsibility rẹ̀ ni kì í ṣe responsibility obìnrin Ni wípé kó bọ́ ọkọ rẹ̀ bọ̀ tó bá bọ́ kó fi ṣe sàrà kò sí ló fi jẹ́ pé dídámọ́rán yẹn kò sí nítorí di rẹ̀ torí tí àjọṣepọ̀ bá tí dídámọ́rán bá wà ń bẹ̀ dáadáa nítorí pé obìnrin lè ṣe fún ẹ yóò ṣe ṣùgbọ́n tó bá di wípé ọkùnrin ń wípé à bákan ni ọ̀nì òkè sẹ́yìn náà mọ̀ yẹn àwọn náà dá mọ wọ́n dẹ̀ dá mọ jù wá lọ láṣẹk láṣẹk wọ́n dá mọ jù wá lọ ló fi jẹ́ pé dídán mọ́rán yẹn pàtàkì tí wọ́n bá ti ní dájọṣepọ̀ bá ti dán mọ́rán ìṣàánú ọmọ ń wá látọ̀dọ̀ wọn ju látọ̀dọ̀ anybody lọ kí ọba adẹ́dà kọ́ máa fi dídán mọ́rán sí àìrìn àwọn alọ́kọ́láyà wa. àmín. obìnrin mi sà in addition. tó bá ti di pé ó fi ilẹ̀ lẹ́nìí ó fi ilẹ̀ lọ́la àfa ẹ wá kúnrin ẹsẹ̀ yín o kí ni wàhálà ìtìlẹ̀ pọ̀ jù náà kí ló dé sẹ́yìn nìkan ni a fẹ́ máa a máa fi àbíkó gbóúnjẹ lẹ̀ ẹ ṣáà máa jẹ́ sórí bẹ́ẹ̀ ṣe ń jẹun náà nìyẹn a máa lò lọ́rọ̀ obìnrin yẹn obìnrin yẹn ò ní í ṣe báyìí obìnrin yẹn ò ní í ṣe báyìí but ọkùnrin yẹn náà ò ní wá fòdì ọwọ́ pé kí wọ́n sá máa gbé wá fún kí wọ́n máa gbé wá fún kọ́dà pẹ̀tẹ̀ ọlọ́mọdé arẹ́pẹ̀tẹ̀ so wọ́n ní tó bá ti fẹ́ sáfẹ́rẹ́ kámú sùúrù kì í ṣe tà ìfẹ́ ṣe báwọn bá ní ó gbé bó ṣe ń ṣe dé. ká wá kúnrin ẹsẹ̀ ká dẹ̀ máa bẹ náà bá ká tún rìn sí dáadáa ká dẹ̀ máa bẹ náà bá ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ká máa ti ń jáde kọ́lọ́ fún wọn ti bòńgẹ́ dáadáa kọ́lọ́ ń jẹ́ kí wọ́n rí kí wọ́n ṣe. afẹ́ gbà ni bàbá alágbájá ọlọ́wọ́n máa bùkún kò ní tán ọ̀kan ò ní tán kẹ́ ẹ tó ná kẹ́ ẹ tó rí mi kọ́kọ́kọ́ ti àdúrà síwájú tó pọ̀ báyìí àwọn obìnrin sálà máṣe máa ṣe pẹ̀lú àwọn ọkọ wọn nìyẹn lágbájá sàlámù aleykum aleykum sàlámù tìlà ibi tẹ́ ẹ̀ ti ń mu kò ní tán bẹ̀ yóò máa pọ̀ sí i ọlọ́run ọ̀wà òní orí tẹ́ ẹ jẹ́ ọlọ́run òní sọ́dìdì láéláé ẹ̀yin náà lẹ́ẹ̀ máa kó wa ó ti kọ́kọ́ ti àdúrà síwájú rẹpẹtẹ báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí láǹfẹ́ tí ọba tẹ tí ń sin ìsìn ẹ bá fi sọ́kàn o ọlọ́run jù ú wà ẹni ẹlẹ́ni ò ní gbà sí ń ṣe o kọ́ máa fàdúrà á sọ́fìtì ọkàn ju wípé ẹ ẹ ẹ ẹ rórí ara yín dáadáa ẹ sọ pé nǹkan ò ti wà ń bẹ̀ sá ẹjọ́ yẹsẹ̀ ọwọ́ yín wò ẹjọ́ yẹsẹ̀ ọwọ́ yín wò ẹ̀ṣẹ̀ náà lè fa gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú wa gan náà kò lè jẹ́ kẹ́ ẹ rí ṣe. tàbá rẹ̀ máa ń sọ̀rọ̀ nísìnyí ṣe lẹ́ka gidi borí bíi fáànù ibo yìí nà sọ̀hánà. kí àwọn obìnrin náà àwọn ọkùnrin tó bá ti wá ká máa gbìyànjú àti nawọ́ ẹ̀sìn wọn káwọn obìnrin náà má dẹ̀ gbóhùn pé. babaláwo ọjọ́ ni nà ọ̀rọ̀ ni ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ àgìdì ẹ̀ẹ̀mí ẹ̀mí ọlọ́run kẹ́mi ẹ wà tọrọ ni ẹ̀ẹ́dẹ́ ọkàn ní subhanallah kí ló dẹ̀ ṣẹlẹ̀ ó wò yí pé ìyàwó òun torí pé ó ọlọ́run kẹ́ ní bá a ṣe máa ń pa ọ́dà ó fún ní nǹkan bíi three million naira ṣe àwọn kó gbìyànjú pé kó máa bátù pẹ̀lú yẹn you know òun náà ọlọ́nkẹ́ kò ju six months after that lọ iṣẹ́ bọ́ ọlọ́run gbé bí ṣe ṣe dé ọláì àti fi five thousand lẹ́gàn ọ̀fẹ́ difficult <laughs> wọ́n wá fẹ́ mu tí ń le kankan ẹ̀rọ ra olómílẹ̀kì yẹn o àwọn la fi ń ra ọ. owó la fi ń ra àbí ẹ̀yin náà mà ní ah, ẹrù ẹni méjì ti fẹ́ di tẹnìkan subhanallah ṣẹ́rù ẹni méjì ní tẹ́lẹ̀ subhanallah wọ́n ní ah, kàṣẹ́ mo ní àmúṣòro ah, ọmúṣòro ni. <laughs> torí ọ̀rọ̀ máa ń bí àwọn nǹkan kan tó jẹ́ wípé kò ní láàrin lọ́kọláya wàhálà kan wà títí títí títí for more than seven years ni wọ́n fi try láti yanjú ẹ̀ tí ò yanjú kí ló fà á ju wípé ibi tí wọ́n ti jọ ń bára wọn sọ̀rọ̀ lọ́sọ̀ yìí pé torí pé wọ́n láṣeyọrí ló fi fẹ́ kọ́ dítì torí the husband got dropped out in the university and uh, ìyàwó rí ṣe pé but after to get drop out yẹn ó ń rí àwọn aṣẹ alhamdulilah ọlọ́run ṣàbùkún ṣá but you know kò kò lè continue with the studies but ó ń rí owó so ìyá wa ṣe ní ah dàbí mo ṣe dà ní ẹ o láṣẹ rọrí o fẹ́ kí gbólóhùn yẹn ló fa wàhálà ọkọ wa nọ́ọ̀sì òun náà ní shortcomings yẹn wa nọ́ọ̀sì ẹ̀ sọ́kùnrin ṣólóhùn ò láṣeyọrí ni òun fò òun fò finá mọ̀ gbogbo bá a ṣe ń parí ìjà kó àwọn èèyàn mọ́ á pe ọkàn sí ẹ̀gbẹ́ pé fi àwa ìyàwó èèyàn partner èèyàn ni what to add more to it ọmọ ó ti bọ́kùnrin fún obìnrin fún ọmọ tóbi ti ń wọ méje principal stakeholder ní nígbèsè ayé rẹ̀ kí ló ń fa gbogbo wàhálà yìí ó ṣe bú ẹkún nìyẹn rí ó lóun ò láṣeyọrí òun ó jẹ oyè gbọ́rọ̀ yẹn ṣe jẹyọ ni àfipàdà parí yẹn lọ́rọ̀ ṣẹ̀ tó yẹn so kí àwọn ìyàwó wa kí wọ́n ṣọ́ra fún àsọjáàmù àsọjáàmù àsọgbomi lójú ọkùnrin ní kí máa dín dùn dùn ọ̀rọ̀ fún jẹ náà kí ló fẹ́ fi achieve ọ̀rọ̀ nǹkan burúkú ni tó bá ti jábọ́lẹ̀ èèyàn gbọ́dọ̀ roko tó san kó a sì gbọ́dọ̀ sọ̀rọ̀ nísìnyí kí lẹ fẹ́ sọ ọ̀dà mo fi ya mo yá fèyí fọlọ́hùn ìyẹn ti tó gbọ́dọ̀ wípé à bàbá yà gbọ́rọ̀ lẹ́nìí pàápàá jùlọ tó ti di wípé ìyàwó kejì ń wọ̀ irú nǹkan báyẹn ó wá di iṣu nìyẹn pé tẹ̀ àtòun àtìyàwó rẹ̀ wọ́n gbọ́ ọ̀rọ̀ lẹ́nu. a sì ń bọ́ mẹ́sàn-án wọ́n fẹ́ràn. ẹ̀yin náà sì wọ́n sọ́ọ́ ẹ̀yin so kí àwọn ẹ̀yà wa dáadáa tí wọ́n ti ń ṣe bọ̀ kí wọ́n máa wà torí pé ọkọ fẹ́ àwọn kejì kí wọ́n máa wà fi ẹsẹ̀ da gbogbo dáadáa yẹn nù kí wọ́n ṣọ́ra fún un because lisan al-hal tí ọ̀gọ̀ọ̀rọ̀ obìnrin máa ń ṣò ní wípé bí ìgbà tó yẹ pé àwọn ọgbà òfin ọlọ́run ọba tó sọ pé kóbìnrin kọkùnrin fìyàwó kejì ẹ̀ tí ó dẹ̀ kó rí bẹ́ẹ̀ tó bá ti wá àríbí ní àlè bó ṣe ń rí but bó bá jẹ́ pé kò ṣeé ṣe ni ọlọ́run ò ní legislate ẹ̀ gbàtọ́ lọ́run ti legislate ẹ̀ yẹn ẹ̀jẹ̀ a yọ ẹ̀jẹ̀ a ṣe yí manis kọ́lọ́run bá má ṣàṣẹ́ rọrùn fún wa. àmín. náà ọ̀sán kùnà káwọn ọkùnrin kágbà pé gbogbo bùkátà nílé àti jíjẹ ni àti mímu àtọwọ́ ilé àtọwọ́ nẹ́pà ọ̀rọ̀ ọkùnrin lọ́wọ́ fi sọ pé ọwọ́ máa sanwó skúl kí n máa rúnjẹ sílẹ̀ rárá ìsọkúsọ so tó bá dẹ̀ ti fẹ́ ọ̀nà ètò wà nílẹ̀ kí ni wọn náà fẹ́ dá sí káfọ́ wẹ́wọ́ yorùbá nìyẹn kì í ṣẹ̀sìn oh. tó bá yọ̀ǹda wípé ókè babalágbájá mo fi lè ràn yín lọ́wọ́ kẹfẹ́ mi kìíní yẹn ṣùgbọ́n tó bá ní mo yà yín o yíya ni lóòótọ́ ẹ kọlẹ̀ tọ́lọ̀ bá ní yóò ṣe sàn tí ọba dẹ̀ ṣe sàn bí ṣe sàn náà tọ́ba dẹ̀ wá yọ̀ǹda ni tọ́ ọlọ́mọ bá fún wọn ládàá. àmín àmín ohun tó bá fẹ́ sáfẹ́rẹ́ ń pé kó má jẹ́ pé òkú ọ̀rọ̀ làwọn máa tẹ ọkọ débi pé èmi ìgbà máa rìn títì onífẹ́ nígbà tí mọ́tò afẹ́ ọkọ̀ bẹ́ẹ̀ ibi tó bá ti ronú lọ àbí máa máa kí wọn àdúgbò àfàá tí wọn kí ló wà lẹ́tọ́ yìí lálá lórí ìlú ọ̀nà ìṣọ́ra ń bẹ̀ wọ́n ní um, bí a kàwọ́kọ́ mẹ́lẹ̀ since it's a major one nah. uh, okay bí a kàwọ́kọ́ mú this minor one before the major one wọ́n ní lack of um, tolerance on both on both sides nah. fún individual differences lápàlá pé bóyá lómi personality tiẹ̀ ọkùnrin ó láìkẹjọ́ ìyàwó kẹ̀ kò ń sábà rojọ́ àbọ̀ obìnrin láìkẹjọ́ ọkọ gbólóhùn méjì mẹ́ta ó lè gbọ́ ogun tó bá ń sọ̀rọ̀ but a lè ń gbójọ́ látẹ̀kùn ètí ẹ̀ sọ sí ogun tá à ń sọ ní kò mẹjọ́ rò tó bẹ́ẹ̀ but so àbí kébéyà ọkọ láìkì eré pa ìyàwó láìkì eré pa àbọ̀kọ oníbọn ṣe rèé bóyá ìmà ṣọ́wó náà ìmà ṣe ìyàwó kẹ̀dẹ̀ rí tí a bá mú ẹ̀ kan tán lójúmọ́ ah, àfi ṣàlejò náà ni kò ṣe pé tó bá wàṣà based on pé background kálukú. ara wọ́n sọ pé tá a bá yẹ gírèdì ọ̀yìn kàtá. a fi ṣàlejò sàfihàn ṣe kúrò mi. lọ́sọ̀ ọmọ ìyá wa dé wà kíáńdà yẹn. wọ́n ṣe wọ́n ṣe jẹun tán but ṣé à ní fi ice cream gé ni. ẹ̀yìn yẹn lè wà èèyàn possible ẹ̀ eh, torí upbringing nǹkan kan báwọn but gbogbo wa ṣé a sọ pé ààrẹ oko kúnlẹ̀ ká tó gbẹ ẹ̀pà lára kìfà ni because <clears throat> ọ̀gọ̀ọ̀rọ̀ náà ti mọ àwọn ìṣesí ẹni tó ń fẹ́fẹ́ kó tó ta sí ṣó prepare for ìyẹn wà ń bẹ that is that tó bá yẹ pé tèrè ni tí ọkọ láìkì erépa yóò kọ́ ìyàwó rẹ̀ ni yóò kọ́ ní bí ó ṣe ṣeré. àṣì ń bọ̀ mẹ́ta major ara major ones ní uh, reserve yẹn. bẹ́ẹ̀ni so uh, but frugality pàtàkì kí èèyàn má gbé nǹkan nù lé tọrọ kọ́ wá di wípé nígbà táwọn àlejò bá lọ tán ara ní wà á yóò àmà gbèbè ṣùgbọ́n tó bá jẹ́ pé ìpín tìyà wa ń bẹ ló gbé tọrọ kò tí òbí wa níbi pé yóò fún ọkọ ní wàhálà ń gbọ̀ báyà tàbí ọkọ wò pé ìpín tòun bẹ̀ kò sí problem kí wọ́n fi ṣàlejò sàdákà ni but lágbára bí yàrá ṣe lágbára mọ́ ni àlejò tó bá wá first three days ó lẹ́tọ̀ọ́ sí ah, tó bá máa sùn ó lẹ́tọ̀ọ́ sí normal entertainment a máa fún àlejò jíjẹ mímu nǹkan kan bá tá a bá ti gbà lálejò tá a bá lágbára àti gbà yàtọ̀ sí yẹn eh, n tá a ní ká wá ná jù bẹ́ẹ̀ lọ iná àpàní a gbọ́dọ̀ ṣọ́ra fún. sọ àrùn abala pé bíi káhàn dé káyánṣọ sí bí ká bọ́ bàtà sọ́hun ìyàwó kẹ̀dẹ̀ rí kì í fojú rí dọ̀tí kódà tọmọ bá tọ́ bá nulẹ̀ tọ́mọ ọ lè gbálẹ̀ ẹ̀kọ́ náà ọmọ lè gbálẹ̀ mẹ́ta ní kò tí gbà wọn tó ṣe bí lẹ́kùnlẹ̀ àyẹ pé o sí ń bọ̀ ti tọ́ ní ara pé wọ́n tí mọ́ tó ń tòun. ó dáa hmm. hmm. jẹ́ pé ọkọ lọ́wọ́ á ní afínjú ó máa ń fa ewu wọ́n máa ń fa ewu débi wípé instance ń wá wípé torí dídọ̀tí yẹn gan àti pé bá ṣeré ìfẹ́ ó ní òun lára ìmọ́tótó lára ẹ̀sìn wa yìí ló wà ní arínà àwọn sàábé tí wọ́n sọ wípé a máa ń múra fún àwọn ìyàwó wa bá a ṣe fẹ́ káwọn náà múra fún wa la máa fi ń sọ wípé ntí a fi ṣe ìmúra yìí Allah subhanahu wa ta'ala fi ṣe rọrùn ìwẹ̀ fóbìnrin kó fi má jẹ́ wípé òórùn tí ò tí ò ní bójú mu yóò tara rẹ̀ jáde at any time two tuare, lílò tí ó fi jẹ́ wípé kí ni bọ́kọ bá ti ń wọlé yóò máa fi mú wa ká yóò máa notice ẹ̀ kì í tún ṣe ẹnìkan tìró nílé tó jẹ́ wípé tọkọ bá ti rí yóò ti máa wà káàchì fún ọkọ rẹ̀ bí lè ṣe wà fún obìnrin wípé kó ṣe fọkọ rẹ̀ ọkọ náà gbọ́dọ̀ gbìyànjú láti ṣe kí ni láti change láti kọ́ ìmọ́tótó àti ìfijú ìmọ́tótó ẹnu because instances wa ọkùnrin mi, hmm, tó bá ń bẹ sọ̀rọ̀ gan bẹ́ẹ̀ ni ó ṣe máa bù tì èèyàn máa ṣàánú ìyàwó rẹ̀. ẹ máa ṣe mí. pé ah, ah, ṣé eléyìí dẹ̀ ní ẹnìkan lẹ́lẹ́yìí gbé sílé látara yìí kí ni bó kò mójútó ẹnu tó kò wá sí excuse fún mùsùlùmí kankan kò ṣe léyìí tó ojúṣe ńlá sọlá àlọ́ sọlá ó ní wọ́n pa mí láṣẹ ìmójútó ẹnu pẹ̀lú orin rínrin débi wípé èrìgì mi fẹ́ ó fẹ́ ó fẹ́ bó ìtọ́jú ẹnu àwọn means tá a fi ṣe ó ti pọ̀ nísìn tó dẹ̀ cheap àwọn toothpaste àwọn mouthwashes tí wọn ò dẹ̀ ní aburú aloe vera mouthwashes àná oríṣiríṣi báyẹn torí pé kí ni olùgbàgbọ́ òdodo tó fẹ́ ṣe súnà zikiri nìkan kí ẹnu rẹ̀ ó ṣe zikiri tẹnu rẹ ó ṣe mí tún pọ̀ tó jẹ́ pé láàrin àtìyàwó rẹ ni why òjíṣẹ́ ńlá Aisha radiyallahu anha ìyàwó wa ìyá wa ìyàwó òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó ní nígbà wọn bi léèrè ṣé kí á kíìsì obìnrin kọ́kọ́ kíìsì ìyàwó rẹ̀ ṣó bàlù àlájẹ́ ó ní bó ló ṣe fẹ́ bàlù àlájẹ́ kójíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tó jáde lọ kírun á kíìsì àwọn tí wọ́n jẹ́ ìyàwó rẹ̀ á kíìsì wọn round tó bá jẹ́ wípé ẹnu ń bùtì kí sì yẹn ò ní rọrùn débi wípé àmì ẹlòmíì ibi tó ti mú mi omi ìyàwó rẹ̀ ó mọ̀ wípé wọ́n fẹ́ máa sá fún mi ní why because kò tọ́jú ẹnu kò tọ́jú ẹnu bí wọ́n gan ọkùnrin tó ọjọ́ ọkùnrin ẹgbẹ́ tó bá ń bá ayé sọ̀rọ̀ bọ́ọ̀ bá sí ẹ̀mí bọ́ọ̀ bá sí orí sẹ́yìn báyìí wọ́n á máa sí ẹ̀mí mi ní wípé ah, kíní yìí ṣé ẹ̀mí yìí ò mọ̀ ni tàbí kí abíyá kọ́ máa bójútó wọn ò fẹ́ kó tó forty days láì gé ìkànnà wa láì fárun abíyá láì fárun abẹ́ wọ́n dẹ̀ fẹ́ ká lo perfume tó lágbára tá à ń bá ń bọ̀ ní juma torí pa fẹ́ mix pẹ̀lú àwọn èèyàn torí pé kí ni ẹ̀sìn wa wọ́n mọ lórí ìmọ́tótó àti fíjú ó pàtàkì so Ah, bí a ṣe ń fẹ́ látọ̀dọ̀ ọkùnrin à ń fẹ́ látọ̀dọ̀ obìnrin bẹ́ẹ̀ alẹ́ ń fẹ́ organization ọkùnrin bá ti dà báwọn wípé kò kíà ibikíbi ní ń bọ́ sí kóbìnrin take care challenge tó bá ti ń dé kó bá bọ́ṣọ rẹ̀ kó bá bọ́ ṣòkòtò rẹ̀ kó bá bọ́ bàtà rẹ̀ èwo lélẹ̀ torí ibi tá a fẹ́ kó sí ni. kàmáfi kọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ni ibi tá a fẹ́ kó sí ni ó níbi tá à ń kó sí díẹ̀ díẹ̀ díẹ̀ challenges yẹn tó bá ń wá ọkùnrin náà máa a máa ṣe torí wípé training yẹn kì í ṣe fọmọbìnrin nìkan ọkùnrin náà míì ó ní training torí bó ṣe ọdúnrún rẹ̀ kò kò dákàmà kò bìkítà alolu ní alojó alolu tí ó dẹ̀ jẹ́ pé yẹ kí yẹn ṣì yẹn kọ́ ẹ̀sìn kí yẹn fi yẹn ṣe gbèsè ayé náà. irú ẹni tó jẹ́ pé bọ́n ṣe tọ́ òun ṣé o ti jẹun o ti jẹun o ti tó o tún di bí àròlé àbálẹ̀ <coughs> but ìyàwó ṣé o ti yó mi ti yó wá gbà sí à ń fẹ́ràn jẹun kò sí fún ọkọ ìyàwó kẹ̀lẹ̀rẹ̀ tọmọ bá tí ìjẹun kò tí ìjẹun tán nìyẹn so àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ yẹn but chocolate lágbára rẹ̀ kì í ṣe tàìságbára but ó wòye kí ló fẹ́ fẹ́ràn ṣe ó ṣe máa fún lẹ́ran kí ló fẹ́ fẹ́ràn jẹ ó fẹ́ kọ́ ló lè nìyẹn náà pé kó máa fẹ́ ọmọdé máa fẹ́ràn jẹun <laughs> ó wà bẹ́ẹ̀ sà ọwà ọwà bọ́n ṣe bọ́n ṣe wọ́n ṣe kọ́ náà yìí ọwọ́ àrò pé bí wọ́n ṣe kọ́ standard ẹ̀kọ́ tí ìdẹ́ ti ṣe standard. ọmọ ìjà standard ṣé tí wọ́n ṣé ó wà pa ṣé halal tó bá ti jẹ́ halal táyì rẹ̀ dẹ̀ wà kí ẹ̀ ṣe ìyẹn ni kó jẹ́ òṣùwọ̀n kì í ṣe bí wọ́n ṣe tọ́yàn kì í ṣe bí wọ́n ṣe tọ́yàn ni ló pàtàkì because bí wọ́n ṣe tọ́yàn lè má tẹ̀lé òfin ẹ̀sìn ó dẹ̀ lè má yẹn jù náà. To priority ni pé kí ni ẹ̀sìn sọ lọ́wọ́ lórí nǹkan báyìí it was a standard bẹ́ẹ̀ni ló ṣe kàn ṣe rí èèyàn lọ́ ṣe rí mi wúlé and I'm, better off bẹ́ẹ̀ni rárá bẹ́ẹ̀ni rárá rárá bó lè ṣe sọ. now um, the next one which is a major one sir wọ́n ní lack of encouraging and beautiful sexual life bí wọ́n ṣe kọ́ síbẹ̀ nìyẹn wọ́n ní àìsí ìbálòpọ̀ tó mọ́yán lórí tó wúni lórí láàrin lọ́kọláya ìbálòpọ̀ tó mọ́yán lórí tó wúni lórí èèyàn gangan ni mẹ́ka ìgbéyàwó ntí tíyẹn kó níbi ìgbéyàwó ó ju ọgọ́ta lọ sixty percent ó jù lọ ló fi jẹ́ pé lọ́kọláya wọ́n gbọ́dọ̀ wáàyè fún kí wọ́n discuss ẹ̀ láàrin ara wọn tọkọ ọba gbé fúkẹ́ ó gbọ́dọ̀ sá lọ bí tí wọ́n ti kọ́ lẹ́kọ̀ọ́ tí ó fi gbé fúkẹ́ kìí ṣe bí tí ó fi gbé fúkẹ́ nìkan tíyàwó rẹ̀ ó fi máa sá fún un tí bẹ́ẹ̀ ni tíyàwó náà bá wá jẹ́ pé yes ó rí pé ọlọ́run ọba ó jẹ́ kó fìsí lọ́dọ̀ ọ̀gàn á ọkọ gbọ́dọ̀ ṣègbìyànjú bó ṣe ní kẹrẹ ìyẹn pàtàkì wọn ò ní negotiate yẹn because kò ní nǹkan mi ti jẹ jù yẹn lọ ó dẹ̀ lè fa fitina ó lè fa fitina ntọ́wá ṣe ni láàrin jù ní pé àwọn tí ọ̀gọ̀ọ̀rọ̀ eléyìí tí wọ́n kẹrẹ̀ ń di rẹ̀ àwọn ni wọ́n sọ fún àfẹ́ṣẹ́ àwọn kejì wọ́n á gbígbà tó jẹ́ pé aṣọ téèyàn kan wọ téèyàn gbọ́ jùlẹ̀ bó bá ṣe wù ni tó dẹ̀ léwu ó léwu eré ànitọ́jẹ́ pé ọkùnrin ò gbọ́dọ̀ gbé pamọ́ tó bá kẹ̀rẹ̀ nídìí rẹ̀ kó fi lè ríran lọ́wọ́ torí ọ̀gọ̀ọ̀rọ̀ rẹ̀ kìí ṣe tó nira láti ṣàtúnṣe lé lórúkọ fóbìnrin gan kìí ṣe tó nira ọkùnrin gbọ́dọ̀ mọ ẹni tó ń gbé sílé eré àwo lòun ó ti rún un tó fi jẹ́ pé yóò inú rẹ̀ ó ọkàn obìnrin náà gbọ́dọ̀ ẹni yìí tó jẹ́ tòun yìí pé lòun ó ṣe mú balẹ̀ ìyẹn pàtàkì ní gbogbo gbà ìjókòó ìdákọ́ńkọ́ nìyẹn fẹ́ gbà kò ní jẹ́ bẹ́ẹ̀ ni torí àwọn tí àwọn etí kan wà lẹ́nu ta tí wọ́n tí wọ́n wọn tó gbọ́ ní kí ni bí wọ́n gbọ́dọ̀ wọ́n ò tó gbọ́ so ìyẹn pàtàkì. Uh, ó pàtàkì gan. ká um, inshallah al-karim i discuss here exhaustively maybe make giving us some references ní part two inshallah al-karim sitting meet abamase a sọ̀rọ̀ extensively lórí yẹn ní wọ̀ntúnwọ̀nsì tí yóò jẹ́ ìṣàrọ̀ tí ó ti ìyàwó sírìn tí ó ti ọkọ náà sírìn kí ọba dẹ́dà kó kó má sọ wá di obìnrin ní ọ̀dọ̀ níwájú àwọn ìyàwó wa kó dẹ̀ jẹ́ kí àwọn ìyàwó wa máa jẹ́ obìnrin ọ̀tún ọ̀tún ọ̀tún fún wa ní gbogbo gbà náà inshallah. Um, ní ibi tá torí àsìkò wọ́n ní bí a kí a halt a stop ẹ̀ o bá fẹ́ halt for now I'm gonna continue um, later inshallah there's still a number of issues which are very very very pressing issues issue afẹ́yàwó kejì afẹ́yàwó kẹta issue um, third party influence ìyá ọkọ bàbá ọkọ ọ̀rẹ́ ọkọ ìyá ìyàwó ọ̀rẹ́ ìyàwó and so on influence wọn àti ìgbà tí wọ́n kó lack of um, àìlẹ́mí ìdáríjì mm-hmm. lábala ọ̀dọ̀ ọkọ tó bá ti fi lè ṣe báyìí ọdún mẹ́rin sígbà yẹn ó sì máa máa rán ròó nǹkan yẹn lára ìyàwó àbí láíláí bí ọlọ́dún méje tí wọ́n sọ lẹ́ẹ̀kan àbí ìyàwó náà dẹ̀ ni ọkọ ṣe àníhà ìwọ máa wọrí ìgboyè máa gbé ìgbà ó dọwọ́ mi àti ẹ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àìnígbàmọ́ra fúnra ẹni and a number of other issues tí wọ́n mẹ́nubà síbí inshallah a máa address it in the subsequent sitting bóyá tó bá di sitting yẹn. ọ̀rọ̀ wọn àbí àná rẹ̀ ló ń sọ̀rọ̀ sí ọlọ́jì ń pẹ́ jù bọ́lá àná rẹ̀ ní sọ̀rọ̀ sí. question kan ládọ̀ àwọn obìnrin question kan ládọ̀ àwọn okay because it will give us the idea of uh, it will give us the idea of. Uh, ohun tí kábílì gèjì náà wọ́n ní ká gba ìbéèrè kan lọ́dọ̀ àwọn obìnrin àti ìbéèrè kan lọ́dọ̀ àwọn ọkùnrin so bóyá kí wọ́n ṣàṣàrò láàrin àwọn èyí tán bá rí pé ó múnádókó náà àwọn béèrè tí ò ní jẹ́ eh, àwọn tàfihàt ni wọ́n á tó síwájú so bóyá kí wọ́n raise just one question wọ́n máa kọ́ ni o wọ́n máa sọ ni o èyí tí wọ́n bá fẹ́ ṣe ń bẹ̀ then ọ̀dọ̀ àwọn ọkùnrin náà one question then one one of the other main issues yàtọ̀ sí àwọn ilé tí wọ́n ti bá a mẹ́nu bà ètò inú ilé bá a ṣe ń darí ètò inú ilé kìí ṣe kí bí akẹ́bọ̀dì hàn máa run affairs tiẹ̀ ìyàwó ní program tiẹ̀ tó ń run independent of ọkọ ọkọ náà ní tiẹ̀ tó ń ṣe independent of um, àwọn tó kù débi pé kò sí coordination láàrin àwọn uh, activities wọn tí gbogbo ẹ̀ fi ń ranra wọn lọ́wọ́ then in addition wọ́n ní àwọn gbólóhùn kan tó máa ń ti ẹnu àwọn ìyàwó wa àwọn ìyàwó wa tó máa ń ti ẹnu wọn jáde sí àwọn ọkọ débi pé ọkọ gbá máa wò pé o ti ń retí kí n lọ ní àbò tí ń bá ń wọ́nà bí mo ṣe máa lọ bí ká máa pe gbólóhùn pé ẹjẹ́ ìpè ṣe ètò kalẹ̀ lórí ẹ̀ nígbẹ́ jẹ́sẹ̀ o ẹ̀ nígbẹ́ <laughs> pé tẹ́ bá lọ tán sí ẹ máa káwa sí rúgbòrìgbò pé ẹjẹ́ ìpè ṣe ètùkalẹ̀ bójẹ́ ilé náà wá kọ́ ni bójẹ́ owó kan náà máa wá fílẹ̀ ni bójẹ́ mi kan náà máa tọ́jú ẹ̀sìn débi pé àfi bí ìgbà pé ọ̀sìn mọ́tò tó fẹ́ gbé ọkọ ó ti fẹ́ dé ṣàtẹ̀dẹ̀ <laughs> ṣe ẹ má dáwà sí ogun ọ̀dùn ẹ̀ ìpè ṣe ètùkalẹ̀ kẹ́ tó máa bá ti lọ kóso àwọn gbólóhùn yẹn àtàwọn nǹkan míì náà tó bá jọ bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ àwọn ọkọ gbígbà ìwọ wàhálà ìfẹ́ pọ̀ jù máa fẹ́yàwó lé ẹ̀sìn ìmáà tó wá ìmáà rí ìmọ̀sínọ́mbọ̀ ìmọ̀sínọ́mbà tó dé ọmọ tó dé láìpẹ́ nǹkan kan ìyàwó ti wá ń ta àwọn sílá sọ́dọ̀ tí mi ń lọ́ mi lọ́sùn lọ́sì àti gbogbo àwọn gbólóhùn bẹ́ẹ̀ tí wọ́n ń sọ sí wa táwa náà dẹ́ ń sọ sí wọn so kọ́lọ́mọba kó túbọ̀ jẹ́ kí náà wọ́n ní lára bẹ́ẹ̀ náà ni àwọn gbólóhùn pé ẹ torí wà lámìsìkò jẹ́ kọ̀ mí túmílẹ̀ kí n máa lọ́ngbà yẹn àwọn èèyàn wọ́n ń ta tó ń àwọn brothers kan ta tó ń ṣe jú sí mi tó ti ń make passes àìmọye ẹlòmíì kan tó ti ní ìyàwó ńlé tó ń ṣe sóhun tó ń ṣe jú sóhun kódà alágbájá gan á tún máa dárúkọ ẹlòmíì ń pé kódà alágbájá gan ó sì òun sì ń get àwọn signals tó ń sẹ́ndì sí òun oríṣiríṣi àwọn òṣèṣí bẹ́ẹ̀. wàhùn muslimat <laughs> kọ́lọ́n síwájú next city lọ sá kọ́lọ́n síwájú next city lọ so wọ́n ní gbogbo àwọn ìṣesí báyìí kí ọlọ́wọ́n bá kójọ kó bá yanjú ẹ̀ so ìbéèrè bí akáwọ́ kan yanjú tọ̀dọ̀ àwọn ọkùnrin ẹyọ kọ́ńṣó lọ́dọ̀ àwọn ọkùnrin tó dẹ̀ ní kì í sọ̀rọ̀ ọ̀run lábẹ́ sọ o kì í sọ̀rọ̀ àlùwàlá o ọ̀rọ̀ tó jẹ́ mọ́ nǹkan sọ yìí tó rẹ̀ critical àwọn méjì ló náwó wọ́n léèyàn kan àbáyé ti kọ́kọ́ náwó sẹ́bẹ̀rẹ̀ yìí o o o dára ọ̀yà ẹgbà sáwọn àìkò tó rí ní kọmọ sọ́lán tó lábàrákà tó mọ̀ nǹkan tí mo fẹ́ béèrè ni pé ó dàbí ìbéèrè tàbí bóyá pé àṣeyọrí lórí nǹkan tí à ń sọ. wípé nínú ilé wọ́n ní ọ̀dọ́gbọ̀n kan wọ́n pè kí ìsinmi kankan wípé tí àwọn ọkùnrin tí a bá ra nǹkan kan wá sílé tá a gbé wá fún sínú ilé wípé ká má máa pin fún àwọn ọmọ fúnra wa nígbà àwọn obìnrin máa ń wò ó pé ó máa ń dùn wọn pé àwọn ló yẹ ká fún ní preference ká gbé kínní yẹn fún ọkọ máa fún àwọn ìkíní ìkejì nípa pé à ń sọ pé à ń tẹ̀lé súnmọ̀ tó wà pẹ̀lú ibi sẹ́yìn ní sẹ́yìn ká máa ṣe búṣe ní ara nǹkan kan wá fáwọn wọn wípé ó máa tó stage kan pé àwọn ìyàwó máa rò pé àwọn náà ní bùkátà sí kára nǹkan fún wọn. so awádàbẹ̀ ni pé àwọn ọmọ gan jẹ́ orogún fún ìyá wọn nínú ilé náà ọgbọ́nọ́gbọ́ obìnrin tó ń sọ nǹkan yẹn tí ọkùnrin òun náà pé àwọn nǹkan tó ń náà sì ní láti máa fi ṣe àwọn kankan. bẹ́ẹ̀ náà ọmọ lòun náà. àlọ́ ọkùnrin. ọmọ lòun náà. afẹ́ kí ní bùkátà. ṣẹlẹsà islam ní tó o bá wọṣọ fóònù náà dáṣọ fóònù náà wọ nítorí ṣẹlẹsà islam sọ nìyẹn so tá a bá dáṣọ á wọ aṣọ tiẹ̀ náà tó ọ wá lè yẹ pé ó ní choice irú aṣọ tó ń fẹ́ á kọ̀ǹsọ̀tẹ̀ inú ilé àtẹlé àtẹlé wo ló fẹ́ ó pàtàkì bọ̀ nípa nǹkan pínpín lóòótọ́ láti fún un ní àpọ́nlé yẹn ó ní tó bá pín fáwọn ọmọ but ìwọ ni wàá wá supervise ṣé wọ́n pín dáa àbí wọn ò pín dáa torí nígbà míì ọmọ míì lè jẹ́ ọmọ tó misbehave kí ara rẹ̀ fìlì wípé nínú nǹkan táwọn pín wọ́n fẹ́ fi dá lára mọ́kọ̀ fún ìyá lópin ìgbà tó jẹ́ pé tí wọ́n fẹ́ fi dá lára yẹn ó lè wà effective wípé kọ́mọ yẹn behave mọ́kọ̀ fún ìyá mọ́ tí ìbá ti ṣe ọ̀rọ̀ tí ń tó jẹ́ ẹ̀sìn lílùgbà òfin ọba adẹ́dà má bàa ìyàwó níṣe ju àwọn ọmọ yẹn ní bíbá tí bàtà yẹ pé òun yẹpẹrẹ rẹ̀ àyàfi tí ó bá jẹ́ pé nípa àlùgbà ẹ tí kírun dì sìn kí ló dé àwọn ọmọ yìí ò tí múra láti lọ sí masjid kí ló fà irú àwọn nǹkan máa tó kàn mọ̀ yìí pé tọ́ba ti di pé ọgbà ọba adẹ́dàá o bàbá ọ̀kẹ́rẹ́ ìyá àwọn náà sì wẹ̀ ó ń ṣègbìyànjú ìyẹn pàtàkì jazakallah khair náà. in addition sir ngbà míì ó lè jẹ́ pé ìyá yẹn bóyá wò pé àwọn ọmọ yìí máa tó jẹun òun dẹ̀ ti fẹ́ dáná tán tó bá dẹ̀ gbogbo ice cream ṣinṣin nǹkan kan tí a bá yẹra wa tó bá jẹ́ ńsìn oúnjẹ yìí máa ṣe é so òun á fẹ́ pín kíní fún wọn ọ̀yà ni pé kọ́ máa kí ló dé sí àwọn ọmọdé wúrà fún ní so kókó hand over fún tó bá ṣe wá fẹ́ ṣe. ministry ni ministry ni òun ló mọ̀ gbà tí ó tọ́ sí ó pàtàkì. then wọ́n ní in addition ń pé àwọn ọkùnrin ń pé gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé bọ́yé ń sọ fún wa látàrọ́ ń pé àkọ́bí obìnrin òun ni ọkọ ẹ̀ bẹ́ẹ̀ náà ara àwọn ọmọ tí baálé ilé bí òun ìyàwó ẹ̀ so tó bá ra ice cream wálé ó ní láti mójútó ti ìyàwó náà kódà máa mọ flavour tí ó láìkì bóyá vanilla bóyá vanilla ló ń fẹ́ àbí chocolate. tọ́lọ́mbàdẹ tó náà gbọ́ mi èkó ló fẹ́ fẹ́ lọ́mọ pé. vanilla làwọn ẹlẹ́kì lè wá sá. Eh, òun á tó òun á tó dáadáa. so gbogbo ohun tí ọkọ ti wálé kò pọn dandan kó jẹ́ pé tó bá ra sunsun fúyàwó ara fún ọmọ but tó bá ti ra nkankan fáwọn ọmọ kó mọ̀ pé òun láti wá nkankan tí ìyá wọn náà àbáwọn ìyá wọn àti case may be. bá ń ṣẹlẹ̀ òkè kéré tó láti ẹ̀ fi symbolize yìí pé a recognize ẹ̀yin pẹ́yìn náà wà bẹ̀ o ẹ̀yin nìyá o ẹ̀yin lélẹ́tò o ẹ̀yin lẹ́ mójútó lé o àkọyẹ yín kéré o àfojú kéré yín ọ pàtàkì. Jazakumullah khairan. second question. lábára ti ọ̀rọ̀ olówó dẹ́sà. na something ti mo gbọ́ pé ẹlòmíì lọ́kùnrin a máa wò pé obìnrin yìí pẹ̀lú gbogbo pẹ́pẹ̀pẹ́ tó ń ṣe tó ń lówó lọ́wọ́ yìí tó ń bá ń bá kíní ìlọ́ba yìí tó ń hàn kówé ilé ilẹ̀ kówó tọ̀hún lẹ̀ tó máa fẹ́ ní lọ́wọ́ ju òun lọ pé kóun náà máa ná tọwọ́ ẹ̀ kò ní sọ directly but a máa ṣe àbíkẹ́ tó bá fẹ́ gbàǹgbé tó ń ṣe òun fíò pé òun get advice yẹn lọ́wọ́ ẹnìkan tó kà kún bí abí mentor kì í ṣe lábàlá ìsìnbọn kí àbí àgbàlagbà yorùbá ni wọ́n àwọn bàbá wa àwọn àgbàlagbà tí wọ́n pèsè obìnrin oúnjẹ tí wọ́n máa ń kówó fún rẹ̀ yẹ́kùn náà nàtọ̀wọ́ ẹ̀ mọ́jẹ̀ kó sí lọ́wọ́ exactly tó bá wà lọ́wọ́ ẹ̀ máa bẹ̀rẹ̀ sí rúgá máa bẹ̀rẹ̀ sí bùgá sí ẹ so tó bá gbẹ́ fẹ́ ra nǹkan lọ ra lọ́wọ́ ẹ̀ àbí òkè gba two hundred naira fifty five naira tó kù kò tí bá dé máa fún ẹ tó bá dé tó yẹ kó fún kò ní fún a ní wàá fún létà ó dẹ̀ ti mọ̀ nínú pé òun ò ní fún lówó yẹn. àgbọ́yé ló wọ́ ló fi jẹ́ wípé ìmọ̀ ṣèdánilẹ́kọ̀ọ́ nínú ilé yẹn ti trust àtìfẹ́ ìfọkàntánitá àtìfẹ́ àti pé ìmọ̀ dájú pé gbogbo ń tà ń ṣe ẹ̀sìn ni tí a lọ rojọ́ rẹ̀ ń jọ gbẹ̀ndẹ̀ àríkíámà tí yẹn bá ti ń wà ń bẹ̀ ìgbìyànjú ìsáré wípé kémi ó ṣe fọ́kọ lọ́jú tọ́kọ ń ṣe fún mi lóbìnrin àmàlẹ́ ọgọrọ àwọn tí wọ́n ń dá sọ̀rọ̀ la máa fi ń sọ pé àǹtí ò lágbọ̀ọ́yé àti wèrè inú yàrá kan ni wọ́n wà ọgọrọ àwọn tí wọ́n ń dá sọrọ yẹn wèrè bẹ́tà àwọn torí pé wọ́n lágbọ̀ọ́yé ntí wọ́n ó sọ kì í sọ̀rọ̀ tó yẹjú tó bá ló ń tẹ̀lé nígbà tí òun pa ojú ọ̀nà ọba adẹ́dàá tì í ọ̀ ń tẹ̀ létà àwọn tí wọ́n lágbọ̀ọ́yé ni aburú ńlá ni so àgbọ́yé lèyàn fi ń tolé lèyàn lè fi ń tún nǹkan ṣe so n tó pàtàkì òní wípé tí àgbọ́yé bá ti wà tí ìdánilẹ́kọ̀ọ́ ń lọ gbogbo gbà ìtóbìnrin bá ní lọ́wọ́ yóò máa ṣègbìyànjú láti sọ pé kóun wójú rẹ ọba adẹ́dà látara bẹ́ẹ̀ ọkọ náà ò dẹ̀ ní kẹrẹ torí ọkọ tó lágbọ́yé tí ó wà máa wò wípé ẹ̀ẹ́ kọ́kọ́ ohun nǹkan kan tí ìyàwó òun ṣe yóò wá mókè ju tòun lọ tọ́lọ́wọ́n bá bá kádàrà pé yóò mókè kò sí nítẹ́nìkan lè ṣe sí kò sí nítẹ́nìkan lè ṣe sí ọwọ́ bá dẹ́dà lọ́wọ́ so ilé omi yẹn wọ́n máa lé àgbọ́yé yẹn ló pàtàkì jazakumullahu khair. jazakumullahu khair now ìbéèrè kan lọ́dọ̀ àwọn obìnrin. ìbéèrè kan lọ́dọ̀ àwọn obìnrin sábẹ́ kọ́ wá ní abẹ́fẹ́ ok. àwọn ọ̀gá pàtà gbé ìbéèrè mo ní ìbéèrè tó. asalaamualeykum ahunsi. wa aleykum asalaam tala barakati magfuratu. mo fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé ẹ̀ṣẹ̀ wà nínú kí obìnrin kó máa advice ọkọ ẹ̀ rárá ẹ̀sìn lórí lórí pé bóyá nǹkan tó lè mú ìlọsíwájú bá wọn in terms of everything because for instance ẹ jẹ́ mú instance wá bóyá ń sìn ìyàwó kó tó marry ó ti ṣàwọn business kan rí tẹ́ bá lọ sí tí wọ́n bá fẹ́ product from China tó bá jẹ́ pé yàn travel lọ ó possible kan ṣe exactly nǹkan tẹ́ fẹ́ fún yín tó bá dìgbà tó bá ship ẹ máa make sure pé gbogbo nǹkan tó ṣe fún yín ẹ̀bẹ̀ ṣe fẹ́ ló ṣe wà but in some cases tó bá jẹ́ pé ẹ fi product ẹ fẹ́ ẹ kàn fi sample ránṣẹ́ ni sometimes they will produce what you want and attach àwọn nǹkan tí kò wà òkè sísàlẹ̀ so at the end of the day èèyàn lè lose kéèyàn wá marry ẹ mọ̀ pé èèyàn ní irú àìdíà yẹn kéèyàn wá marry kọ́kọ́ èèyàn wá jẹ́ èèyàn tó fẹ́ go into that kind of business kí ẹ wá sọ fún pé ah, ó máa bẹ́tà kẹ́ travel lọ ni o ẹ máa dúró síbẹ̀ tó máa fi ṣí ibẹ̀. torí ojú mẹ́wọ̀n ò ẹni. so that wọ́n máa ṣe ó ti gbọ́ ó ti sọ yes probably due to the influence of other third parties or something ó máa dé ó máa ní no no no no no no i can't accept it ó ò lè máa control me because tí o bá lọ ṣe ń sìn tó bá lọ boom àbí tí business yẹn lọ wà Okay wọ́n á máa fi sìrègùn fún mi at the end of the day ń pé èmi ni mo ìwọ ni o ṣe sábàbí tí mo fi wà okay in terms of most of the time they link into bóyá o ní jẹ́ kí n tí n bá fẹ́ yàwó mi nsìn wọ́n á máa fi sìrègùn later at the end of the day. àìlágbọ̀ọ́yé náà ni. then àìlágbọ̀ọ́yé ni. then men does not know what it takes to make women happy. That's they usually feel that everything has to do with money and it, wallahi is not money. it's time tí obìnrin bá tí obìnrin bá rí care torí affection wàláì ọkùnrin yẹn máa fẹ́ yàwó mẹ́rin kò dẹ̀ nímọ̀ kò dẹ̀ ní fílẹ̀ kódà á bá wáyàwó gan wá kan. so kó jọ kó bá wa note aspect yẹn Inshallah very important. ẹ̀yin ẹ̀yin àfáwà gbogbo ẹjẹ́ wà kíárìn ẹjẹ́ ká fún wọn ní time ẹjẹ́ kí á fún wọn látẹ̀ńṣàn kí ọba adẹ́dà kó fi ṣe sábà bíi àlékún fẹ́ láàrin wa àti wọn gbogbo our brothers kájòkó ní bá a ṣe wà káwọn sisters fi jáde lọ sí torí bí ìrún náà ni òjíṣẹ́ lọ́sọ̀lá aláṣọ́lá máa ń sọ yí pé kí káwọn ọkùnrin jókòó níbi tí wọ́n wà káwọn obìnrin jáde náà gbàtà bá jáde tán ni káwọn ọkùnrin sẹ̀ tó wá sọ pé àwọn ọmọ òkú. ẹ má ìfi lọ ẹ ní sòrò. àwọn ìfi ṣe o àkọ́kọ́ wọ́n ní next week Saturday. Now. which is the first Saturday of um, December Now. or Saturday tó ń bọ̀ yìí pé àwọn obìnrin wọ́n ní discussion láàrin ara wọn bí ti eléyìí tí wọ́n ṣe ní ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn wọ́n ní the topic is time management and women wọ́n time is 10 a.m. wọ́n it's a kind of general discussion on how to manage our time positively and wisely bi-ithnillah wọ́n ní how to take care of the house the kitchen the bathroom preparing the kids cleanliness etc. We plan to share ideas to help one another, inshallah. How to cook, dressing, um, dressing for the husband and so on, setting up of dishes, setting up trays, etc. So when ní offer fẹ́ or tea, or gbọ́n kan pé wọ́n fẹ́ ṣe ìjíròrò àbí ìdánilẹ́kọ̀ọ́ discussion láàrin àwọn obìnrin mm. lórí bá a ṣe ń mójútó àsìkò láti lè fi ṣàǹfààní tí ó mókè níbẹ̀ then nípa bí wọ́n ṣe ń mójú tára à ń tọ́jú ilé à ń tọ́jú ilé ìdáná à ilé ìwẹ̀ tọ́jú àwọn ọmọ àti ìmọ́tótó ara generally kí làwọn nǹkan kéékèèké tá a lè ṣe tó jẹ́ pé tíṣẹ́ bá máa jáde àwọn gan oníbílì pa àwọn nǹkan yẹn ló ń kọ́ dí àwọn àǹfààní kan tó yẹ kárí níbi ìgbéyàwó wa then bá a ṣe ń dáná bá a ṣe ń múra bá a ṣe ń gbóúnjẹ kalẹ̀ débi pé ẹni tó bá ti yó gan tó bá rí bọ́n ṣe set oúnjẹ yẹn ebi á pa wá lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú bí presentation yẹn ṣe rí so gbogbo àwọn ideas yẹn wọ́n ní wọ́n máa pàṣẹ ẹnikẹ́ni máa yẹ̀kẹ́ lọ lókun wọ́n ní ká má ìsìn jáde kí àjọ pé ká ṣe ní sọ̀rọ̀.